إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أصلي وأسلم على أبيبنا أميننا قدوتنا أسوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحاباته أجمعين adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ọba tó ṣe wá ní mùsùlùmí òdodo ọlọ́run ọba náà ni adúpẹ́ fún àyìn ọlọ́run ọba agbé títóbi fún àfàànú ọlọ́run ọba bẹ lọ́hùn ẹ̀yìn tí ó mẹ́ni kọ̀ọ̀kan wa kúrò nínú Islam kọ́lọ́mọ́jì kámà láéláé èyí tí a fẹ́ ṣàlàyé fúnra wa òun náà ni nípa ìyàtọ̀ tí ń bẹ láàrin àṣìfáù wọ́sẹ̀hìrò oògùn àìsàn àwọn oògùn àìsàn tí Islam ní ká lò àti oògùn tá ń pè ní oògùn ẹbọ oògùn ìkà eléyìí ó di dandan lérí gbogbo àfáà kásàlàyé fáwọn gbogbo àwọn èèyàn tó jẹ́ mùsùlùmí alukurani sọ̀rọ̀ nípa ogun alukurani sọ̀rọ̀ nípa òwòsàn mùsùlùmí gbọ́dọ̀ máa yàtọ̀ láàrin méjèèjì nítorí pé bẹ́yẹn bá lòwòsàn èèyàn tẹ̀lé ojú ọ̀nà ní muhammad sallallahu alayhi wa sallam bẹ́yẹn bá sọ oògùn gbogbo ntọ́lọ́hún ṣe fún yàn láyé àti gbogbo ntọ́lọ́hún ọba tó ní kéèyàn máa ṣe láyé pátá gbogbo ẹ̀ pátápátá ló bàjẹ́ wájú ọlọ́hún ọba èèyàn sì ní wàlì jẹ́nà nídìí bẹ́ẹ̀ ọwádìí ọ̀ranyàn lérí gbogbo àlùfáà bọ́yá àwọn tí wọ́n jáde láwọn ilẹ̀ lárúbáwá káàkiri bíi Cairo ni àbí Morocco ni àbí Kuwaiti àbáwọn tí wọ́n jáde ní Madina àbáwọn tí wọ́n jáde lè kéwú ní Riyadh àbáwọn tí wọ́n jáde Mecca abẹ́lómi náà tọ́ka kéwú nílùú yìí tó jẹ́ pé ọ̀rọ̀ tá à ń sọ yíyé ọlọ́wọ́n bá ó bi gbogbo wa pátápátá ń jáde kìyàmà pé ǹjẹ́ àṣàlàyé fáwọn ènìyàn ọlọ́wọ́n bá sọ nínú alukur'an a'udhu billahi minash shaitani rajim bismillahi rahman rahim. a'udhu billahi minash shaitani rajim. بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزلنا من البينات ọlọ́wọ́n ọba ọba àlekè ọlá ọlọ́wọ́n ọba ní gbogbo àwọn ènìyàn tí wọ́n fi ń ta aṣọ kalẹ̀ pamọ́ fáwọn èèyàn nínú alukura'an. من البينات والهدى gbogbo àwọn àmànà ta ní kí wọ́n ṣàlàyé fáwọn ènìyàn gbogbo àwọn àfáà àti ìmáàmù dín fi ń pamọ́. من بعد ما بيعناه للناس في الكتاب lẹ́yìn ìgbà tá a ti ṣàlàyé sí alukur'ani gbogbo àwọn àlùfáà àti ìmáàmù tí wọ́n fi ń pamọ́ tí wọ́n ṣàlàyé fáwọn ènìyàn. أولئك يلعنهم الله ọlọ́wọ́ bá ní gbogbo wọn àtẹni tó kéwú lẹ̀ inú wọn àtẹni tó kéwú nílẹ̀ lárúbáwá nù wọn àtẹni tó jẹ́ pé òun náà kàwé ẹ̀sìn ó yẹ ọlọ́run ní gbogbo wọn pátápátá èmi ọlọ́run bínú sí wọn. wọ́n yẹ lẹ́nu inú gbogbo tẹ́mi ọlọ́run ọba ṣèdá pátápátá ni wọ́n máa ń ṣẹ́bi lé gbogbo wọn ọlọ́mọdé àwọn àánú wọn ilẹ̀ lẹ́bí tábù wàásùláhù. ọlọ́wọ́ bá ní àbá àwọn ènìyàn tí wọ́n bá túbá tí wọ́n tún gbogbo tí wọ́n ti sọ tí ọ̀dá padà wọ́n ti ṣàlàyé fáwọn èèyàn. fàwùláìkà túbù aláyé. ọlọ́wọ́ bá ní gbogbo wọn pátápátá èmi ọlọ́wọ́ bá yín fèrèjì wọn o. wàhálà tàwa àbúrọ̀hìn. èmi ọlọ́wọ́ bàlọ́bà tí màá gba títúbá tí sì yàn nídìí bẹ́ẹ̀ torí ká má bàa lẹ́tọ̀ọ́ sí ìbínú ọlọ́wọ́ bá yìí ló já fẹ́ sọ̀rọ̀ yìí fáráyé ó kéré láti máa gbọ́rọ̀ ọ̀rọ̀ báyìí ẹ̀ lè gbọ́ lórí tẹlifíṣàn tó nǹkan báwọn ènìyàn bá ń sọ wá sí ìta gbangba àwọn àfáà kọ̀ọ̀kan ní máa sọ gbogbo àwa mùsùlùmí agbọ̀rọ̀ lágbọ̀ọ́yé nípa pé kí ni ń jẹ́ ògùn kí ni ń jẹ́ ìwòsàn àlùkùránì ní ká ṣe ìwòsàn àlùkùránì ń ṣe ògùn léèwọ̀ fún wa èyí tí ń jẹ́ ògùn ẹbọ ògùn àṣàṣí ọlọ́run bá sì ní tó bá dojú àlùkìyámà gbogbo yín lọ́wọ́ bí gbogbo yín pátápátá فلنسألن الذين ilẹ̀ إليه ọlọ́run bá ní gbogbo ẹ̀yin jàmáà mọ́ṣáláṣí kọ̀ọ̀kan ẹ̀yin jàmáà aláṣàlátù kọ̀ọ̀kan èmi ọlọ́run bó bí yín léèrè o. ولنسألن المرسلين. a sì bí gbogbo àwọn tá a ránṣẹ́ àwọn anábì ọlọ́run ọba àtàwọn àtàwọn gbogbo àwọn míṣánná àti gbogbo àwọn ènìyàn tó ń jẹ́ àmírù gbogbo ẹgbẹ́ ọlọ́run bá ní léèrè nípa nípa ẹjẹ́ wa mọ̀ pé gbogbo ohun tó bá ti jẹ́ òfin ẹ̀sìn nílùú maka òfin ẹ̀sìn nílùú Madina òfin ẹ̀sìn yìí náà a gbìyànjú kárí pé à ń lò ó ṣe pé àwọn ará Madina nìkan lọ́wọ́ bá sọ Al-Qur'an fún bá ń sọ. wa ma arsalnaka illa kaffatan lin-nas. ìrẹ́ Muhammad gbogbo ayé ni mo rán ọ sí Madina jíṣẹ́ fara Òṣogbo jíṣẹ́ fara Ògbómọ̀ṣọ́ jíṣẹ́ fara Èkó. bàṣírọ̀ wọ̀nà dírọ̀. wọ́n ṣàlàyé fún wa pé ilé ìwọ náà tẹ́ bá ṣe o eléyìí lẹ́bi wà ní jẹ́nà. wàlákìnnà àkìhárọ̀ náà ti la ya'lamun. ọlọ́wọ́ bá ní nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mà nídìí bẹ́ẹ̀ bá a bá ti ń sọ̀rọ̀ òwòsàn àbá ń sọ̀rọ̀ ògùn àbá ń má díìsì wá àbá ń mú àyá Al-Kùránì wá mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ pé ànábì tọ́lọ́run rán sí wa bó ṣe jíṣẹ́ fáwọn ará Madina àti Maka bẹ́ẹ̀ náà ni ó jíṣẹ́ fún gbogbo àwa tá a wà ní gbogbo ilẹ̀ Yorùbá ń bí jàmáà mùsùlùmí ẹ jẹ́ á mọ̀ pé àárẹ̀ kò sẹ́ni tọ́lọ́run bọ̀ lè fi dánwò mùsùlùmí a máa lo oògùn òsàn mùsùlùmí a máa lo oògùn òsàn ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala olóhùn máa dáwà wò kò sẹ́nìkan tí ó wà láyé tí ò ní rádáwò. wàlẹ̀ lábúlò ànàkùn bí ṣe yí. ọlọ́wọ́n bá dẹ̀ máa gbalẹ̀ mọ́ o yín máa da yín wò bó ṣe wù kẹ́ lẹ́sìn tó bó ṣe wù kẹ́ súnmọ́ mi tó. ṣe yín minalẹ̀ ọ́fì wàlíjú. ọlọ́wọ́n bá ní máa dẹ́rù bà yín lọ́kọ̀ọ̀kan ọlọ́wọ́n bá ní máa dẹ́rù bà yín yín sì máa fẹ́ pípa yín lẹ́kọ̀ọ̀kan. wàlẹ́ kìsìn minalẹ̀ àmúwá owó yẹn máa dínkù gbogbo ìgbà kẹ́ máa lówó lọ́wọ́. wàlẹ̀ àǹfùsì wọ sàmàrọ̀. ó máa da yín wò nínú ara yín máa da yín wò nínú ẹ̀jẹ̀ ara yín máa da yín wò nínú ṣan ara yín ọlọ́run bá ní òun máa fàdáwò rẹ̀ òun máa fi dá wò ó lè rẹ̀ yàn èyàn sì lè kú fún yàn. wàbáṣírí ìsọ̀ ọ̀bìnrin. ọlọ́run bá ní ẹ bá ń sọ fún gbogbo àwọn tí wọ́n bá ní sùúrù gbogbo àwọn tí wọ́n bá ní sùúrù ẹ bá ń sọ fún gbogbo wọn pé èmi ọlọ́run ọba mo ní kẹ́ dùn wọ́n nú yí padà mú sòrò wọn lọ àfààní ọlọ́run bá bẹ́ẹ̀ lọ́wọ́n bá àtagbára rẹ̀ gbogbo èyí tẹ̀m̀bẹ̀lẹ́ rẹ̀ lọ́mọ́sàbá fún yín lálàáfíà anabi sallallahu alaihi wasallam anabi ni ma yusibu li muslima min nusbin wala wasabin wala hammin wala husnin wala adha hatta shawkati yushakuha illa kafara allahu biha min khatoya anabi ni gbogbo mùsùlùmí tá a bá fà dáwùkà mùsùlùmí tá a bá nílá mùsùlùmí tó jẹ́ pé ìbànújẹ́ kan dé bá onítọ̀hún wá ní sùúrù kọ̀ sọ́sọ́kùsọ fọ́lọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala anábì lọ́lọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ó fi pẹ̀sẹ̀ rẹ̀ rẹ́ kọ́dà bó ṣe ẹ̀gún tí máa gúnyàn lẹ́sẹ̀ tó ń tọ̀hún kérora gbogbo òrera yìí ọlọ́wọ́n ọba ní á pa nínú ẹ̀ṣẹ̀ á pa nínú ẹ̀ṣẹ̀ rẹ fẹ́ni tá àfàdáwò bá ní tó ń tọ̀hún ọba sọ̀sọ́kùsọ fọ́lọ́hún tó ń tọ̀hún ọba bínú tí ọ̀kan ra nídìí bẹ́ẹ̀ ká mọ̀ pé gbogbo tó bá débẹ́ ní kọ̀ọ̀kan wa ní nǹkan tó kan kọ̀ ọlọ́mọ fi ń pẹ̀sẹ̀ rẹ ni jàmáà mùsùlùmí àmọ́ràdù lè jẹ́sà dé minal bala gbogbo àwọn àárẹ̀ tí máa ń ṣèyàn nínú ara ó wà nínú àwọn àdánwò ọlọ́run ọba èrí fífọ́ ń bẹ inú rúnrún ń bẹ kára ọmọ kẹsẹ̀ ọmọ gbogbo àwọn jẹ́ àwọn àrùn tí máa ara ni àbí níta ara gbogbo ẹ̀ pátápátá ó wà nínú àwọn àdánwò fi ń ka rẹ̀ àti àwọn ewé àtàwọn oògùn èbó kó fi kíọ́ gbogbo àárẹ̀ tí bá ń ṣe é jàmá mùsùlùmí òdìsálà muhammadu sallallahu alayhi wa sallam adébítí kí àtọ́lá ń bẹ fún jòkóńjọ́ kan wọ́n láwọn sọ̀hábà wọ́n wá bá nabi, àwọn lárúbáwá oko kan mùsùlùmí làwọn náà wọ́n ní rẹ̀ nábì anátádàwà eré ànábì sí ká máa lo oògùn ìwòsàn àmọ́ àwọn egbò àtàwọn ewé tọ́jú pé bàbá pàápàpọ̀ gbogbo àwọn àrùn tí ń bẹ lára wa yóò sì máa lọ ṣé èsì pé à ń gbára tẹlòmíyàtọ̀ sọ́lọ́hún pẹ̀lú oògùn tá ń lò anátádàwà ṣé a máa sọ oògùn Ah, oògùn ìwòsàn là ń pè ó oògùn ìwòsàn làwọn sàhábà wá bá nàbì ànábì ní tàdáwà ó fa inna Allah azza wa jalla lam yada ada'an illa an yada alahu dawa ànábì ní ẹ̀yin jama mi ẹ̀yin tẹ́ ẹ jẹ́ sàhábà ẹ̀yin lárúbáwá tẹ́ wá yìí ẹ máa lo oògùn ìwòsàn o torí pé ọlọ́run ọba ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba òun fi àrùn kankan lẹ̀ sérí ilẹ̀ àfi kó pé ó ti fi ìwòsàn rẹ̀ tì í bóyá nínú egbò àbí nínú àwọn ewé nídìí bẹ́ẹ̀ mùsùlùmí tó bá ní ọ̀rẹ́ wọn ò ní lóògùn ọ̀hun oh, ti gbára tọ́lọ́hún ìbọn ti ka fatia ọ̀hun ti ka si yu kọ̀ wá lóògùn àìsàn tí ń ṣe yìí onítọ̀hún fi wá jáde láyé ọ̀pá rẹ̀ ni o fúnra a máa wòsàn èyí tá a fi mọ̀ pé anẹ́bí máa a sì mọ̀ pé ọlẹ́rìí nínú ẹ̀sìn wà yìí òun náà ni pé ọlọ́run sọ̀rọ̀ nípa oyin oyin oyin yìí èyí tá a pè ní ani e, ìwòsàn ń púpọ̀ ثم كلي من كل ثمرات. ọlọ́wọ́ bá ní ìwọ kòkòrò máa jẹ máa mu nínú gbogbo àwọn irúgbìn àti gbogbo àwọn fúláwà tẹ́mi ọlọ́run bá dá. fàṣìlùkì ṣubúlà rọ̀bíkì ìdúlùlá. wọ́n á gbìyànjú ojú ọ̀nà tá a là fún àwọn ọlọ́run ti tọ́ sọ́nà bó ṣe pòdúsù oyin fáráyé ìwòyin márùn lérí ìlànà àwọn ọlọ́run ọba gbogbo ẹ̀ pátápátá ńlá ṣe rọrùn fún tẹ̀láṣẹ wa ìwòyin. yàtọ̀ rọ́jò mi ń bùtú ní àṣàrà ọlọ́wọ́n bọ̀ ọba àlékè ọlá ó ní yóò máa jáde nínú rẹ̀ àwọn nǹkan mímu kí ni nǹkan mímu náà ó náà ní oyin ìgbẹ́ tó yin yà ọ́ níbi ìgbẹ́ tó yin yà ó náà ní ìwòsàn òun lóyin táwa ńlá. mùkútẹ́lì fún àlìwá nù. ọlọ́wọ́n bá ní kọ́lọ̀ kọ́lọ̀ ni mo ṣe gbogbo ẹ̀ o. fi ìṣìfà òlì náà. ọlọ́wọ́n bá ń sọ nínú Al-Qur'ani pé fi ìṣìfà òlì náà ìwòsàn bẹ nínú oyin fún gbogbo ènìyàn tí ń bá ń lá oyin Allahu akbar. inna fi dhalika la'ayatan líka omi yatafakkaru ọlọ́wọ́ bá ní àmìrè o àmìrè fún gbogbo ẹni tí ń bá ń ronú gbogbo èèyàn tí ń ronú nípa oyin ọlọ́run ní àmìrè nídìí bẹ́ẹ̀ èèyàn tí máa ń lá oyin èèyàn kékeré ni oyin nínú àwọn òwòsàn ni aráyà fún nínú alukur'an oníṣẹ́lá muhammad wa sallam anabi ni aleikum bishifa ayini alukur'an wal anabi anabi ni ọdọwọ yín o ọdọwọ ẹ̀yin mùsùlùmí o tẹlẹ níṣòro anabi ni ọdọwọ yín pẹ̀lú alukur'an ẹ máa ka alukur'an tẹ bá níṣòro wàlẹ asal ẹ máa la oyin tọ́ bá rẹ̀ yín anabi sallallahu alaihi wasallam anabi ni ká máa la oyin eléyìí ni ẹ̀rí nínú hadith muhammad anabi tó sọ nínú hadith mi ó ní man la'ika al-asala man la'ika al-asala thalatha gadawatin min kulli shahr lam yusibu adhimu min al-bala anabi ni gbogbo èèyàn tí ń bá ń la oyin lẹ́ẹ̀mẹ́ta láàrin oṣù kan àwọn àdáwò ńlá àwọn critical sickness àwọn àdáwò ńlá tí máa jálùyàn nínú ara àwọn àdáwò ara tí máa báyàn ọkàn òní ṣe láyé tó fi kú ẹni bá ń la oyin lẹ́ẹ̀mẹ́ta láàrin oṣù kan nídìí bẹ́ẹ̀ oyin ó wà nínú àwọn nǹkan àwòsàn tá a gbọ́dọ̀ máa lò tá a nábì lò arákùnrin kan ó mú ọ̀rẹ́ rẹ̀ wá bá nábì ó ní ra nábì ó ní arákùnrin yìí inú rún inú rẹ̀ ń dàrú gbùrùgbùrù báyìí nínú rẹ̀ ń ṣe adébìnrin ìsìkè àṣàlàyé fún lóyin lá ọlá oyin ó tún déjọ́ kejì ó ní bákan náà ni rẹ̀ ànábì o ó ní bákan náà ni ànábì ni àkèrè bákan náà ẹ tún fún lóyin wọ́n tún fún lóyún lẹ́lẹ́kejì ó tún wá bá anábì oníbàkan náà ní inú yóò lọ anábì ní sadakallahu wa kadhaba batnu akhika ọlọ́run sòdodo ọlọ́run ti ní oyin ìwòsàn ní inú ọ̀rẹ́ rẹ ní parọ́ ẹ fún lóyún lẹ́ẹ̀kẹta nígbà tó fún lóyún lẹ́ẹ̀kẹta lọ́lọ́run bá mú àrùn àtàárẹ̀ tí ń ṣe lọ nídìí bẹ́ẹ̀ oyin ó wà nínú àwọn ìwòsàn tí mùsùlùmí máa ń lò tó pé anábì fi kalẹ̀ fún wa tọ́lọ́run júwe rẹ̀ fún wa nínú àwọn ìwòsàn tó dá anábì muhammad sallallahu alaihi wasallam lò wọ́n pe èso kan ní alhabatu sauda Ah, alihabatu sauda yìí náà pè ní black seed ọ́ìlì ẹ̀ wà gbẹrẹfu rẹ̀ náà wà táwọn èèyàn máa ń lò fún ìwòsàn ànábì pé ìyá wa aisha ó ní ya aisha ìwọ aisha inna hadhihi alihabata sauda shifa'un min kulli da abatu sauda yìí ànábì ní ìwòsàn ni ìwòsàn ni fún gbogbo àárẹ̀ ilẹ̀ sam ànábì ní àfi sam nìkan ìyá wa aisha wa béèrè pé rẹ ànábì kí ni jẹ́ sam ànábì ní alimautu ànábì ní ikú ni ikú kéèyàn ó kú láyé ànábì ní kọ̀ọ̀ràn kú ajẹ́ pé kò sóògùn kú wọ́n tó ń ṣe wàhálà káàkiri bàbá olówó tó ń gbé jíìpù káàkiri gbogbo inú igbó tó ń wógun kọ́ mọ́kù káàkiri àsìkò tó lọ́n dáná lọ́ọ́ kú láyé ẹnìkan wòye sóògùn ẹ̀ nídìí bẹ́ẹ̀ òjísọ́lá Muhammad sọ́sọ́lá wọn fi lé àwọn òwòsàn yìí lẹ́kùn aká máa lo mùsùlùmí mélòó lọ́mọ mùsùlùmí mélòó ní lò ó nídìí bẹ́ẹ̀ nínú àwọn òwòsàn tí òjísọ́lá Muhammad sallallahu alaihi wasallam tún júwe fún wa òun ni zaidu zaitun zaidu zaitun yìí òun là ń pè ní olive oil olive oil yìí ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí lè ní àkàràmásìkì rẹ̀ òun náà ni òróró táwọn àwọn kìrìsìtẹ́nì máa ń gbé káàkiri náà máa ń pé àwọn oníkàwọn ọmọ òróró wá òróró yẹn náà pèlú zaitu zaitun ọlọ́run bá sọ nínú Al-Qur'an pé wàtín wa zaitun ọlọ́run bá lóun fi gitini búra òun fi zaitun búra jẹ́mọ́ mùsùlùmí ọlọ́run tó ní méṣẹ́ ajá láti mubarakatin zaituna igi zaitun yìí ẹ̀dá ń pè ní olive oil yìí ọlọ́run bá lóun fi àlùbáríkà sí la nínú àwọn àwòsàn ni àyèmáyà ni máa ń gbé kúrò òṣìṣẹ́ Muhammad sọ̀tàn sọ pé kúlù zayita ṣe rí òróró olive oil ànábì ní ẹ̀ máa la ẹ̀ máa fi jẹun wàdáhì náà bìhì kódà kẹ́ máa fi para fẹ̀yìn náà hùmẹ̀ ṣẹ́jáde baraka ànábì nítorí pé igi alálùbáríkà ni ànábì tó ní àfi para kìí sóògùn sọ́wọ́ kìí sóògùn owó oògùn àrùn awọ ara gbogbo àwọn awọ ara tí tọ́ba ní ṣòro èyí tẹ́yìn bá ń fi olive oil tẹ́yìn fi ń para ọlọ́wọ́n bó mu gbogbo àrùn tí ń bẹ dára ọlọ́wọ́n bó mu kú jàmá mùsùlùmí nínú àwọn ìwòsàn tó ti sílá muhammadu sallallahu alayhi wa sallam tí anabi sàlàyé òun ni zanjabil zanjabil òun náà pè ní ginger òun ni àwọn bàbá wa nílẹ̀ yorùbá wọn máa pè ní atalẹ̀ atalẹ̀ táwí yìí ìwòsàn ńlá ni fún gbogbo èèyàn tí bá fi ń kàgbó ni àbí èèyàn bá ń fi ṣe jíùsì ni àbí èèyàn bá fi ṣe nǹkan míì tó sá jẹ́ pé èèyàn sá mú bẹnu eléyìí ìwòsàn ńláńlá ni Abu Sa'id al-Khudri ó ní òun wà lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ahada maliku rumi ilal mustapha sallallahu alayhi wa sallam jurata min zajibil fàtí àmà kulla insani kita'a fàtí àmà ni kita'a abu sa'id ni anabi sallallahu alayhi wa sallam jòkójọ kan ọba maliku rum ọba rum ó gbé ọ̀pọ̀lọpọ̀ jíjà wá fún anabi sallallahu alayhi wa sallam anabi wa mú bẹ́ẹ̀ anabi fún àwọn yẹn pé ẹ máa lọ ìwòsàn ni ẹ máa lọ anabi tó wá fóun náà abu sa'id ní sọ̀rọ̀ ọlá anabi fóun náà kò sí nínú ẹ̀sìn islam oògùn ẹbọ nìkan lò níbà wọn lò àmọ́ oògùn òwòsàn islam ṣe lẹ́tọ̀ọ́ ká máa lò ó nínú àwọn oògùn òwòsàn títún bẹ òní zemzem òní ká mu omi zemzem òyí táwọn alálàájì máa mú wá nílùú mẹ́kà òdìsẹ́lá muhammad sallallahu alayhi wa sallam anábì ní máa wù zemzem alima ṣúrì bẹ̀rẹ̀ omi zemzem yìí gbogbo nǹkan tẹ́ bá torí ẹ̀ mú ọlọ́wọ́n bó mú nǹkan náà kúrò nínú ìgbésí ayé inú àrùn tẹ́ ẹ bá fẹ́ omi zemzem yìí lágbára púpọ̀ tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn alálàájì gan wọn ọmọ yìí rẹ̀ bẹ́ẹ̀ lómi bá ní excess luggage ẹ̀ wọ́n ní ẹrù rẹ̀ lé yóò gbé fídíò apá yóò sì gbé tẹlifíṣàn a ní ẹ̀sà yọ sẹ́mùsẹ́mù lẹ̀ ẹ̀ bá àwọn sẹ́mùsẹ́mù lọ lókùsí tó burú ń bẹ̀ àìmọye àrùn ó sì máa ṣe ń lé tọ́yẹ kó fi sẹ́mùsẹ́mù kíà nígbà tó sì láǹfààní tí ò lágbóyé eré ẹ̀sìn nídìí bẹ́ẹ̀ sẹ́mùsẹ́mù ó náà wà nínú àwọn ìwòsàn tánàbí filẹ̀ fún sallallahu Canada ọlọ́run dá o pẹ̀lú àrùn kánsà Saudi Arabia tó dé ọwọ́ ara ìwé ẹ̀sìn kan ibẹ̀ ló ti wá ká pé ànábì ní gbogbo ohun téèyàn bá torí ẹ̀ mú zemzem ọlọ́run ṣe nǹkan náà fún yàn kéèyàn tó kù láyé ọwọ́ ni tóun ṣe ni pé omi zemzem lòun máa mu tó bá fẹ́ jẹun tó bá fẹ́ sùn tó jí omi zemzem ní mu ìgbà tó arábìnrin náà tó fi padà sínú rẹ̀ padà ó lè ṣe check up lọ́dọ̀ dókítọ̀ rẹ̀ ẹ̀ dókítọ̀ wo ó ní bolo ti róògùn àwọn òwò ni wọ́n fún un ní rẹ́mẹ́dì ó ní omi kan lòun omi zemzem ni wọ́n pè dókítọ̀ ní kò ṣe àrùn kankan lára ẹ̀ mọ́ nídìí bẹ́ẹ̀ ìwòsàn bẹ Islam a sì lóògùn ìwòsàn wọ́n ní Aisha radiyallahu ta'ala anha min a'lami an-nas bil a'shab inú àwọn èèyàn tó ma egbò ni egbò yìí kìí ṣe egbò ẹbọ o àwọn egbò tá a máa fi ń kí àrùn tí ń bá ń ṣe ogun jẹ̀díjẹ̀dí ogun fífọ́ bá ní ẹ̀tẹ̀ gbogbo àwọn ogun tá à ń sọ ní Islam ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká máa lò ó nídìí bẹ́ẹ̀ gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí òdodo ká mọ̀ Islam gbogbo ewé tọ́lọ̀ ń dá pátápátá bóyá Europe lọ́wà ni o Australia lọ́wà ni o ìlú èbó mìíràn lọ́wà ni o àbí Madina àbí Maka àbí ilẹ̀ Yorùbá ń bí náà gbogbo ntọ́ bá ti jẹ́ ewé àtegbò tọ́lọ̀ wọn bá dákalẹ̀ tá a bá ti mọ̀ pé yín máa ń sóògùn àrùn kan nínú ara Islam fọwọ́ sí ká lò ó Islam fọwọ́ sí ká lò ó anábì ní ìnàlá azza wa jalla ọlọ́wọ́n bá ọba àlá lámú yóò sì lè dáhàn ilẹ̀ anzala lahu shifa ọlọ́run ò fẹ́ àrùn kan kalẹ̀ àfi kó fi ìtaàfi kí àrùn yẹn ṣẹ́rí ilẹ̀ yìí alimahu man alimahu wa jahilahu man jahila ànábìlẹ̀ ní tọ́mọ alọ́mọ ẹni tí ọba máa ní ọ̀ma nídìí bẹ́ẹ̀ arákùnrin kan bẹ wọ́n nínú rẹ̀ wú bá bí ìgbà téèyàn bá lóyún bí ìgbà téèyàn bá lóyún nínú rẹ̀ wú wọ́n ní bàbá kan lẹ́kùnlé wọn lọ́ba ní à ah, ewé tí mẹlẹ́kùnlé rẹ̀ wọn ò sì já kó gbóòmù lẹ́yìn ìgbà wọn ti gbé lọ sí hospitals tó ti dà á láàmú tó náà ti dára ẹ̀ láàmú ọkàn gbowó tá a ó sì mú ikùn sì fà ó sì lọlẹ̀ ní láàfin mọ̀ pé ìwòsàn ń belé rí ilẹ̀ ọlọ́ọ̀ nídìí bẹ́ẹ̀ gbogbo àwọn atajẹ́ mùsùlùmí tọ́rẹ̀ tá n pé àdínlógún àwọn kan bẹ wọ́n bẹ nílùú èkó wọ́n bẹ lóṣogbo wọ́n bẹ ńlọrin wọ́n bẹ káàkiri láwọn ìlú wa ní ìgbàgbọ́ tàwọn àwọn ìlógún òwòsàn bọ́wọ́ wa rẹ̀ ẹ̀ yẹ́n máa lóhun ṣàdúrà àní ọmọ ṣàdúrà ọmọ máa ṣàdúrà ó sì lóògùn òwòsàn ànábì muhammad tó ń tẹ̀lé ànábì lóògùn òwòsàn làkọ́dí kánà lakum fi rasulillah. làkọ́dí kánà lakum fi rasulillah ọlọ́wọ́n ọba ní mo ti gbé Muhammad kalẹ̀ fún yín lápèjúwe dáadáa lérí gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe láyé àti tí ọmọ ṣe yín. liman kana yarjulla wal yawmal akhir. ẹni tí bá ran kanjọ́ alikiyama gbogbo ènìyàn tí bá ran kanjọ́ alikiyama kọ́yà máa tẹ̀lé Muhammad. wa dhakara Allaha kathira. sísun rántí ọlọ́wọ́n ọba jẹ́mọ́ mùsùlùmí eléyìí ló jẹ́ àmọ̀ pé àṣẹ àmọ́ lówó sànú èyí tí ọ̀wá yé wa ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lóògùn lóòótọ́ wọ́n tún kọlu ọlọ́run inú ọlọ́run inú wọn bí ọlọ́run Allah subhanahu wa ta'ala àwọn àfa wọ́n ní oògùn òsàn wọ́n lọ lófin mẹ́ta èyàn máa sọ òfin mẹ́ta náà kó tó lóògùn alákọ̀ọ́kọ́ nínú àwọn òfin an la takuna fihi an la fihi muharramat egbò àti ewé ta fẹ́ lò àti gbogbo àwọn nǹkan mẹ́ta fẹ́ fi ṣoògùn òsàn wọ́n ní kò gbọ́dọ̀ sí nǹkan èèwọ̀ bẹ́ẹ̀ ọtí èèwọ̀ ni mùsùlùmí ò gbọ́dọ̀ máa fọtí kí àgbo ò gbọ́dọ̀ máa fọtí kí ògùn bá èèwọ̀ ni kéèyàn máa fọtí sẹ́nu ẹ̀ nínú àwọn nǹkan míì tó tún jẹ́ èèwọ̀ nínú àwọn nǹkan míì tó tún jẹ́ èèwọ̀ ni òkú ajá ẹlẹ́dẹ̀ àbí òkú èèyàn gbogbo ohun tó bá ti jẹ́ nǹkan tó lọ ní hurrimat alaykum al-mayta ọlọ́run lóun sòkú léèwọ̀ fún yín kẹ́ jẹ́ gbogbo ohun tó bá ti jẹ́ èèwọ̀ àgbọ̀dọ̀ fi sógun wòsàn ìyàwó Ummu Salama ó ní òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam fi anabi ní inna Allaha lam yaj'al shifa'akum fima harrama alaykum ọlọ́run ọba ò fi ìwòsàn yín síbi tó ṣe léèwọ̀ fún yín òun ló ní kẹ́ ẹ má débẹ̀ pé èèwọ̀ ni ọlọ́run ọba wọn tó wá fi ìwòsàn yín síbẹ̀ ànábìrì ọlọ́run ọba ò ṣe bẹ̀ wọ́n padà kùnrin kan ní tọ́ríkọ̀ lè jọ́ọ̀fì tọ́ríkọ̀ lè jọ́ọ̀fì tá a wí ọ̀kan náà àwọn sàhábà ni ó lè bá ànábì ó ní ìrẹ́ ànábì ó ní kayfa tadawi bil báwo mo fẹ́ fi sògùn òwòsàn ní mímú tí kí n kàn fi kí n pàápàpọ̀ méwé ká sí kó sí kárùn-ún sí lọ ànábì ní áà ìnáhù lẹ́yìn sàbídàwà ànábì ní ọtí mímu èé e ṣe oògùn òwòsàn o fàyínàmà ùwàdà ànábì lóhùn gangan fún rẹ̀ àrùn ni bẹ́ẹ̀ bá mu títẹ́lẹ̀ níjọ́ tẹ́tí bá tilẹ̀ kán síyàn lẹ́nu onítọ̀hún ti láàrùn la ànábì lọ́sọ bẹ́ẹ̀ ànábì fàyínàmà ùwàdà ànábì láàrùn kan lọ tí bẹ́ẹ̀ bá ti mú gbogbo ẹ̀yẹ ọmọ tí tá a jọ ń kírun mọ́sáàsì gbogbo ẹ̀yin ọ̀mùtí àtẹ̀yìn alálàáfáà míì náà tẹ́ẹ̀mọ̀ ní káwọn èèyàn lọ lè mú gòṣìnáàpù wá ipé ẹ̀bọ́ ti de bí oògùn rákan fi sògùn lásán ni èèwọ̀ ìwọ̀ ní nílẹ̀ òṣìwàtàwí yìí ọlọ́wọ́n ọba ọba àlékẹ́ ọlá ń sọ̀rọ̀ nípa ọtí ìwọ tí ọba yé lọ léwo Kùránì o. yá ayú ẹlẹ́dínà àmàlú. ọlọ́wọ́n ọba ni mo pe gbogbo ẹ̀yin tẹ́ nígbàgbọ́ ẹ̀yin tẹ́ ń sìn mí tẹ́ nígbàgbọ́ sómi ọlọ́run. innamal khamru wal maisir. ọlọ́wọ́n ọba ni iṣẹ́ ẹ̀rọ tí ọtí tẹ́ mu àti tẹ́tẹ́ tẹ́ ń ta ẹ̀yin bàbá jẹ̀bú. àti àbí ìmọ̀ apẹ̀rẹ̀ sóògùn kan wálé azilam àbí ìmọ̀ lọ́lẹ̀ ìwòsẹ́. rígísùn mi ni àmàlì ṣàìtọ́ni fagitanibu. ọlọ́wọ́ bá ní gbogbo ìdọ̀tí ni iṣẹ́ èṣù ni èṣù ní ń dà yín láàmú ẹ ti ẹ̀mplọ́yé èṣù sínú ilé yín. gbogbo èyàn tí bá ti ṣe ta sọ yìí. ọlọ́wọ́n bá ní bẹ́ẹ̀ bá fẹ́ jèrè tẹ́ bá fẹ́ jèrè ẹ̀kúndì ọtí o ẹ̀kúndì tẹ́tẹ́ ẹ̀kú òní di à ń lè wọṣẹ́ ẹ kúrò níbi níbi à ń pẹran sí di òòsà àbí ká máa pẹran fọ́sẹ̀ gbogbo àwọn ẹ̀kẹ́ ayé lọ́wọ́ bá sọ ẹlẹ́wọ́ tafsir Ibn Kathir gbogbo ń ta sọ yìí pátápátá wọ́n ṣàlàyé fún yín ọlọ́wọ́n bá níbi ẹ bá fẹ́ jèrè ẹkún di ọtí àfààní ọlọ́wọ́n bá bẹ lọ́hùn àrùn tó gbé mi àtẹ́dẹ́ di ọtí ọlọ́mọdé àmà òfin alákọ̀ọ́kọ́ nìyí kọ́mọ̀ jẹ́ nǹkan èèwọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé Allah àfihàn gẹ́rù là ọ̀ gbọ́dọ̀ porúkọ ẹlòmíì tó yàtọ̀ sínú nǹkan tó fẹ́ lò kọ́ wá gbégbá um, àgbo lọ́wọ́ àbò gbégbá um, ìwòsàn kan lọ́wọ́ kọ́ máa pé ẹ̀yin ìyá mi ṣòro ń ga ó ẹ̀yin ìyá mi àjẹ́ o ẹ̀yin ìyá mi ayé o ẹjọ́ níta fẹ́ mú yí ẹjọ́ bọ́ sí o ah ẹ̀yin ta ló dé wé ta ló dé gbò ta ló dá wọn Allah subhanahu wa ta'ala ọ̀ gbọ́dọ̀ pẹ̀lú mí síbẹ̀ ọ̀ gbọ́dọ̀ pọ̀fọ̀ síbẹ̀ òfin ẹlẹ́kejì nu ọlọ́run bá sọ ní qurani ó wa anna masajida lillah. wa anna masajida lillah. ọlọ́run bá ní gbogbo àwọn ilé ọlọ́run ọba èmi mo ní o fàlà tẹ́dùn máa Allahi ahada. ọlọ́wọ́n bá ní ẹ gbọ́dọ̀ pẹ̀lú míì Allahu akbar ẹ gbọ́dọ̀ pẹ̀lú míì mímí ọlọ́run ẹ gbọ́dọ̀ pẹ̀lú míì nínú tó mọ́ dá èmi ni ẹ máa pè. fàlà tẹ́dùn máa Allahi ahada. ìjọba ìjọba ti tẹ́wọ̀ rẹ bẹ́ẹ̀ ṣé ewu kan ló ń pè ní ìyá kan ló ń pè ní àwọn ayé kan ló ń pè ní bọ́ba ti tẹ́wọ̀ rẹ sẹ́lòmíì tó yàtọ̀ òun náà ni allah takuna fi alamatu min alamati ahli a gbọdọ rí àmì àwọn ẹlẹ́bọ níbi oògùn tó fẹ́ lò àmì àwọn ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ ni wọ́n ní mẹ́rìndínlógún wọ́n á ní ewé yẹn jẹ́ mẹ́rìndínlógún wọ́n á ní ẹ̀ẹ́sẹ̀ rí àgbo yẹn mẹ́jọ kalẹ̀ àwọn òwò ni wọ́n ní ọjà mẹ́rìndínlógún àwọn òwò ni wọ́n ní kalẹ̀ ìlànà àwọn anabi muhammad ọ gbọdọ lo ìlànà sínú tó wà yìí ìlànà àwọn kò ẹ̀rọ alamọ ti obìnrin ọmọ jẹ́ mẹ́sàn-án fọkùnrin ọmọ jẹ́ méje ẹ kò tí sálẹ̀ ọmọ wa gbọ̀n ṣé o ti pé méje àbí o pé méje ìlànà àwọn ẹlẹ́bọnì àwọn ẹlẹ́bọnì wọn ni mẹ́sàn-án àwọn ni wọn ni méje oògùn tó bá fẹ́ lò lo oògùn rẹ kó mú kó kó mi di rẹ kó o sì ṣàdúrà kó lọ́n kó fún ọ lálàáfíà jẹ̀mọ́ mùsùlùmí bẹ́ẹ̀ bá ti lọ́dọ̀ àwọn alágbo ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbo tó ń bẹ lu èkó wọ́n ń bẹ nílùú ìbàdàn wọ́n ń bẹ lu lọrin wọ́n ń bẹ káàkiri bí wọ́n ṣe ń tóògùn ẹbọ ni wọ́n ń tóògùn òṣòwò àfikẹ́ fura àbíkẹ́ ìfura oògùn òwòsàn lọ́lọ́ ní ẹlẹ́lẹ́ rírà lọ́dọ̀ wọn oògùn ẹbọ tí wọ́n bá ti ń fi hàn sókòrò pé à ọ̀rọ̀ rẹ̀ yìí èké sojú lásán mọ̀ pé wọ́n fẹ́ fẹ́ bọ́ lọ́ọ̀nù nì ó di ọ̀rẹ́ àyàn kẹ́ fura o kẹ́ wà láti gan gbogbo ẹ̀yin tẹ́jẹ́ mùsùlùmí nídìí bẹ́ẹ̀ òfin mẹ́ta tó wọ́n fún wa ní jẹ̀mọ́ mùsùlùmí ọlọ́wọ́n bá àrùn tí ò ní gbóògùn ọlọ́wọ́n mọ́ fi ṣẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́wọ́n bá ọlá agbára ọlọ́wọ́n bá ọlá àánú ọlọ́wọ́n laqad jinakum bil haqqi. òdodo là ń sọ fún yín o. walakinna aktharakum lil haqqi karihun. ọlọ́wọ́n bá ní àmọ́ gbogbo yín ẹ̀yin fẹ́ gbọ́ òdodo rọ́kò rẹ̀ lára yín ẹ fẹ́ràn ẹ̀bọ púpọ̀ àbíkẹ́sá máa dára yín papọ̀ mọ́ Ọlọ́run àbíkẹ́sá máa ṣẹlọ́ níbi ìwòsàn Ọlọ́run ló dá ẹ̀jẹ̀ sí ọlá ọba ọ àárẹ̀ tí ò ní san ọlọ́mọ fi sànì kọ̀ọ̀kan wa ọlá agbára ọlọ́wọ́n ọba ọlá àánú ọlọ́wọ́n ọba. La ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah muhammadur rasulullah muhammadur rasulullah. Ibadallah ẹ̀yin oríṣi ọlọ́run ọba as wa tawakkul ala kí la wá ń pè ní oògùn ọ̀kà kí la ń pè lóògùn kí ń pè ní oògùn ẹbọ kí la ń pè lóògùn tá à ń gbára lé yàtọ̀ sọ́lọ́run eléyìí náà oògùn ni o a ti sọ̀rọ̀ gbogbo ìrọ̀rùn ni fún mùsùlùmí máa fi kí àrùn tí bá ń àrùn ara oògùn yìí tá a fẹ́ òun náà ní oògùn tó jẹ́ pé ẹbọ ni ẹlẹ́ẹ̀kejì oògùn ká tó máa wà ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àwọn oògùn téèyàn ń gbára lé tó fẹ̀mí balẹ̀ sí yàtọ̀ sọ́lọ́wọ́n bá gbogbo eléyìí ni wọ́n ń pè ní sẹ́hìrù wàtàwákùlà ala ghairillah oògùn tá a fi sa àwọn oògùn oògùn bú àtàwọn oògùn tó jẹ́ pé à ń ṣe àkàásí pé àwọn oògùn tó ni gbogbo ẹ̀ ni ọba bá sọ̀rọ̀ nípa ẹ̀ lànàbí sọ̀rọ̀ nípa ẹ̀ kíná pè ní sẹ́hìrù ètò wọn pè lóògùn yàmá mùsùlùmí ọlọ́run sọ wá ń bẹ̀ àwọn yorùbá àwọn ẹlẹ́bọ wọn ní ògùn abẹ́nu gọ̀ǹgọ̀ lẹ́nu ọlọ́run ọlọ́run lọ ọlọ́run bá lágbára lérí ògùn tó ló dóògùn ọlọ́run ìbáàjẹ́ limamu ìbáàjẹ́ ṣéhù ìbáàjẹ́ mukadamu ìbáàjẹ́ amiru kan ìbáàjẹ́ mísọ́nà alẹ́sàlátù gbogbo ènìyàn tí bá ń ṣe é ọlọ́run ọba ò ní feríjì ńláyé tí ọba túbá ọlọ́run ò sì ní feríjì ńjọ́ kìyàmà ẹbọ ọlágbára púpọ̀ ẹbọ wọn ní ja'alu sharikin lillah yu'takadu annahu yaqdir ja'alu sharikin lillah yu'takadu annahu qadirun aw yaqdiru ala ma la yaqdiru alayhi illallah gbogbo tá a mọ̀ bá nìkan ló lè ṣe é káwá gbà pé ọ̀kan nínú tọ́lọ́n dá tó lè ṣe é tí wọ́n ń náà ni wa jìnnà sí ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí lónìí àbí gbogbo tá ń wì yìí ìníṣẹ́ wa àtúbá ń bẹ a sì ń kírun à ń gbà wẹ̀ ní gbà o ẹ̀yin lè má mọ̀ ẹ má tàn wọ́n mọ́ o gbogbo ẹ̀yin ṣé wẹ̀ má tàn wọ́n o àfa fi lápá ògùn tá a fi ń nwere ti wèrè tí ó jáde tí ó máa káàkiri tí ó máa wọ mọ́tò káàkiri títí tó wọ ọwọ́ rẹ̀ tán wa yẹ wa gbọ́ sínú gbó bọ́ba dénú gbó yóò jẹgi jẹgi jẹgi fá yóò jẹwé jẹwé yóò padà wá kú nu gbó ògùn níjẹ́ bẹ̀ ògùn wèrè ìwọ ni fún mùsùlùmí ọmọ ṣe àfúnjẹ ká máa fún yàn láfúnjẹ ẹ ìyàwó àtọkọ báyà wọn ara wọn ni ẹ̀dà nǹkan sínú omi àbẹ́ ẹ̀dá sínú oúnjẹ onítọ̀hún eré rẹ̀ wá dàrú bọ́yọ̀kùnrin àbóbìnrin nífẹ̀ẹ́ tipátipá níta ń pè lóògùn ní èèwọ̀ nínú ẹ̀sìn islam èdì kádìyàn kádìyàn èèwọ̀ nínú ẹ̀sìn islam àpèpá àwọn àlìjànú wọn ràn wá báyàn lójú oorun àlìjànú ni wọn wá báyàn lójú oorun báwọn ayákìlá sí ń wọlé tí wọn ń pààyàn nì bẹ́ẹ̀ ni wọ́n máa ń sẹ́ńdà àwọn àlìjànú sáwọn èèyàn tí wọ́n wá pa wọ́n bá wá lù ẹ́ wá kétò wọ́n ní àpèpá nì wọ́n lù lójú oorun àwọn àlìjànú ni wọ́n pa síbẹ̀ bọ́lọ́mọba fẹ́ àránsí àfọ̀ṣẹ́ ká máa fàfọ̀ṣẹ́ tajà ká máa fàfọ̀ṣẹ́ rajà ká máa fàfọ̀ṣẹ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn gbogbo eléyìí ẹni bá ń ṣe é ń ṣẹbọ ni ogun tá a fi túyàwó àtọkọ ká tí wọ́n pè ní fìràkù àtẹni tí ń ṣe é àtẹni tí ń ṣe é fòyàn ẹ̀bọ̀n gbogbo ẹ̀ àlùwò Allahu akbar ilẹ̀ yorùbá wọn ni ń lu ọní nǹkan láàyè yọ̀nà ológun náà ni èèwọ̀ ni nínú ẹ̀sìn islam kéèyàn máa ṣe àkàbá ọjà èèyàn lówó kò sì tí ń kọ́kọ́rọ́ kọ́mọ̀nà tí má títí èkó láyé àwọn oògùn kàtà ń sọ nù oògùn ẹbọ náà ni kápá àyànká ẹ̀sọ̀ ogun owó bẹ́ẹ̀ bá ti wádìí ẹ̀sìn tẹ́ẹ̀ rí wọn ni ẹ dáadáa ẹ̀ padà rí àmọ́ bẹ́ẹ̀ bá rí èèyàn àná ọlọ́run ló kù wọ́n ti fi sògùn owó wọ́n fi sàṣejẹ́ àwọn ẹni ibi kápẹ́rẹ́ káyọ sògùn owó àbí bẹ́ẹ̀ sì kọ́ ká máa lọ lè wá àwọn nǹkan àṣọ́ra ká jáde ńlé ìlànà ilẹ̀ mùsùlùmí mùsùlùmí ó jáde ńlé yóò wá lóun gbàgbé nǹkan kan tí ń sóhun yóò lóun gbàgbé nǹkan kan tí ń sóhun yóò tún padà wálé ẹ wo mùgọ̀ ta ló sọ dé bus stop tó ti kú ò láti bus stop délé ta ló sọ ẹ wo mùgọ̀ ẹ wo gèfèrí gèfèrí kọ̀ọ̀fà gbogbo àwọn mùsùlùmí à ń yi yìí ká máa di pàrọ́ mọ́ra káàkiri ká máa ságbẹ́rẹ́ bẹ́ẹ̀ bá gbogbo ọ̀run ẹlòmíì sí láti ìyá súnà gbogbo ọ̀run yìí ìgbẹ́rẹ́ lọ́wọ́ ń bẹ̀ yìí gbogbo gbẹ́rẹ́ ti kún gbogbo owó ọ̀n sáfáyé ọ̀n sáfájẹ́ ọ̀n sáfáwọn oṣó ọ̀n sáfáwọn ọ̀tá rẹ báwọn ọ̀tá rẹ gan bá pàdé rẹ gan wọn ò lè tó ọ̀tá rẹ gan tó ń sá fún táàfà kan bá ń ṣe ẹ̀mọ̀kúnú àwọn àfà ṣètọ́nì tánàbí ní yọ́gbẹ̀yìn ayé nù ni dèmọ́ mùsùlùmí ìfúnpá òǹdè òka aṣìdè mọ́sálásí gbogbo àwọn nǹkan burúkú iná ní bẹ́lára wa àmọ́ ni Allahu akbar iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọlọ́n láàmásìn o ọwọ́ rẹ̀ láti máa wárán lọ́wọ́ o ṣe gbogbo tara ẹ̀yìn náà ìrànlọ́wọ́ tọ́lọ́ náà nù ni dèmọ́ mùsùlùmí wọn níbi tọrọ rẹ kàn sí ọ wá ṣe sàrà tọwọ́ wa béèrè pé irú sàrà o wa fọ́jú lòun ṣe fún ni àbárọ̀ wọn ni ọlọ́lẹ̀ wá fún ajá ni àbí fún ẹran ẹ wá owó epo wá wá ọ wá wá ibi àwo kékeré kan ọ wá gbèsè e níta mẹ́ta hmm, Allahu Akbar èrò wa bá pé àfa ṣe é ṣe láìla ilẹ̀ àwọn ológun ṣe àwọn àfa kàmí náà ṣe wọn wà ní sàrà ẹbọ nù ni yóò gbé bọlẹ níta mẹ́ta yóò wá sáré pẹ̀yìndà lóru mùsùlùmí mùsùlùmí tó fẹ́ lọ́run mùsùlùmí tó mọ̀ pé òun sin lọ́run bàǹtẹ́ ògùn bẹ́ẹ̀ lé àwúre ẹyin ìyá ọlọ́jà ìyá aláṣọ ẹkùnṣẹ́ gbogbo yìí tẹ́ rìmọ́ ṣọ́ọ̀bù nì àti gbogbo yìí tẹ́ sọ̀rọ̀ nì yọ padà tán gbogbo èèyàn tí bá rìn kan máa ṣọ́ọ̀bù pé àwúre léléyè ogun tájà ni àwọn àjẹnú ní ránṣẹ́ àwọn àjẹnú wọn dùn ṣọ́ọ̀bù rẹ̀ ẹgbọ́n táwọn náà ni ẹ wọlé ẹ wọlé dádì ẹ wọlé bóyá ẹ wọlé tó fẹsẹ̀ tẹ́ àjẹnú mọ́ ọmọlẹ̀ àfikọ́ ra nǹkan òní àwọn àlìjànú wọn dùn wájú ṣọ́ọ̀bù wọn bẹ wájú ọ́fíìsì káàkiri tí wọ́n máa fà yín wọlé gbogbo ẹ̀ pátápátá ọ̀làbọ̀ àwọn àlìjànú náà wọ́n padà pa yín àwọn náà wọ́n padà bà ti yín jẹ́ gbogbo àwọn nǹkan tẹ́ ẹ fi ń sọ́ra yìí àwọn náà ni wọ́n padà ṣe yín bẹ̀ ṣe fẹ́ nígbẹ̀yìn ayé yàrá mùsùlùmí ògùnfẹ́ afẹ́rí òtítí jáfẹ́ rí àlìjànú ló gbé ọ jáde la ilaha illallah àwọn rò afẹ́káwọn èèyàn máa pọ̀ ń bí nì àwọn àlìjẹ̀nú wọn máa lọ lè kó àwọn èèyàn wá ń gbòòrò àwọn ni gbogbo ògùn pátápátá àlìjẹ̀nú ní ṣiṣẹ́ ń bẹ̀ jẹ̀mọ́ mùsùlùmí àwọn àsokọ́ kí mùsùlùmí ọlọ́run tó kọ́lé fún mùsùlùmí mùsùlùmí ti ń rẹ̀ tọ́lọ́run sọ ń ìwé tọ́lọ́run sọ mùsùlùmí tó fẹ́ kú dáadáa ẹ wá rí bó àwọn olè bá tí wọ́n bá wálé àwọn àlejànú tá a wí yìí ó lè wá mú olè kalẹ̀ yóò wá fún nígbàlẹ̀ yóò máa wá fi yóò máa gbálẹ̀ títí tí ìdárọ̀ bàbá dárọ̀ wọ́n wá ká àárọ̀ ni wọ́n rí jàmá mùsùlùmí gbogbo eléyọ̀ lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn Islam tàṣírífù gbogbo àwọn olóògùn kà wọ́n máa kówó lóòótọ́ nínú gbá ìtìsírí ilé o òdodo ni jẹmọ́ mùsùlùmí ògùn owó àmọ́ àlìjẹ̀nu náà wọ́n bẹ̀ níṣẹ́ àlìjẹ̀nu náà máa kó wọ́n nù gbá níjẹ́ tí ó bá pa wọ́n ní àlìjẹ̀nu náà ni ó pa wọ́n lójú wọn lówó lóòótọ́ àmọ́ kò ní jí wọ́n lò ó bọ́lá ọmọ fẹ́ bẹ̀. àwọn àbá àlìjẹ̀nu tí wọ́n máa ń kó owó lábẹ́ awọ gbogbo eléyìí náà ẹnìkan bẹ lóṣòdì ẹnìkan bẹ mọṣẹ ńláàgùn owó àǹkó ọmọ pé ẹ̀san bọ̀ jẹmọ́ mùsùlùmí e, ìkórira kọ́ńdà la eléyìí náà ó wà nínú àwọn nǹkan tó jẹ́ àwọn oògùn ẹbọ bẹ́ẹ̀ ni ká eléyìí ìwọ ní nílẹ̀ islam ẹ ká máa fọ̀ pàlìjànú yá fata ata yá ìlú yá mọ́síkà yá ìlú gbogbo eléyìí bọ́ ní ọ̀hún pàlìjànú ká máa lọlé wọṣẹ́ káàkiri ọlọ́run nìkan lọ́mọ tí ó ṣẹlẹ̀ alámàrí yọ dàrú ní bọ́ọ̀bá tí ń wọṣẹ́ bọ́ọ̀bá tó láàárọ̀ kò ní tún rọ̀lẹ́ ọlọ́run ọba lọ́sọ bẹ́ẹ̀ ànábì ló ń bẹ̀ sallallahu alaihi wasallam ká máa lè sọdún ọ̀ṣun ọdún ọ̀ṣun kí mùsùlùmí ọmọ lọ́bí wọ́n ti ń islam paríparí ibẹ̀ nìkan yóò lè darí papọ̀ mọ́ àwọn gèfèrí kéèyàn kọ́ darí sọ́dọ̀ àwọn gèfèrí ká ní aláàjì kí ló dé àní ẹ̀yìn làwọn sábà torí kálíbà ráyé lò kí mùsùlùmí ọmọ ṣẹgbẹ́ awo ẹ má tàn mọ́ o gbogbo àwọn aláwo tẹ́ ẹ̀jọ́ ń kírun mọ́ṣáláṣí gbogbo àwọn bàbá tí wọ́n ń solẹ̀ kẹ́ mọ́wọ́ tẹ́ ń fi ń joyè yìí àtẹ̀yìn àtàwọn inú ìjà àdámọ̀ rẹ̀ ń lọ àfi kẹ́ túbákẹ́ tó kù láyé nídìí bẹ́ẹ̀ gbogbo ògùn tá a kakalẹ̀ yìí àti mí tá a lè rántí tá a nígbàgbọ́ sí nílẹ̀ Yorùbá òun ní máa mú ọkùnrin mùsùlùmí àlìjẹ̀nú náà ní ń ṣiṣẹ́ ní gbogbo ẹ̀ àlìjẹ̀nú ò sì lè dáhùn lórí gbogbo àwọn ọ̀gùn tá a kà kalẹ̀ yìí àbí kéèyàn ó ṣe nǹkan mẹ́ta inú kọ́ gbára lé tó bá tẹ̀mọ́ fún ti gbára lóhun yóò mọ̀ jíṣẹ́ fún ọ bọ́lá òun bá fẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú kọ́ máa pẹran fún pẹ̀fìdẹ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn ilé onídìí ẹran àtàdìẹ nígbà náà ọmọ díẹ̀ wà àbí nǹkan kọ́ mẹ́ran wá àlìjẹ́ ni wọ́n fi ń rúbọ o àti ìwọ́tọ́ ọmọ díẹ̀ lọ àti ìwọ́tọ́ mẹ́ran lọ àtàwọn gbogbo yín pátápátá ẹ̀yìn ọbẹ̀ jà náà ní àbíkẹ́ túbákẹ́ tó kù láyé gbogbo eléyìí ó wà nínú àwọn èèwọ̀ ẹlẹ́ẹ̀kẹta àbíkọ́ bá pè wọ́n ó ṣèkánu mẹ́ta fálìjẹ̀nù kó tó dá ọ lóhùn nídìí bẹ́ẹ̀ ẹ̀yin jẹ̀mọ́ mùsùlùmí ẹ̀jẹ̀ kó ń bẹ̀ lakọ̀dì jìnnà kún bẹ̀lẹ̀ hakì. lakọ̀dì jìnnà kún bẹ̀lẹ̀ hakì. ọlọ́wọ́ bá ní òdodo àwọn ọlọ́wọ́ bá ti sọ òdodo fún yóò. wàlákìn akitharakun lílẹ̀ hakì kárí o. ọlọ́wọ́ bá ní àmọ́ ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀mí kò dodo ẹ gbọ́ irú wà sí ọlọ́run bá wá ń sọ̀rọ̀ nípa ẹbọ nípa ẹbọ kárúbọ̀ nìkan làwọn yẹn mọ̀lẹ́bọ ńlẹ̀ yorùbá ká gbé ìpèsè lóríta mẹ́ta alémi ìṣẹlẹ́bọ elémi ìṣẹlẹ́bọ àìmáyé ẹlòmíràn tí ń ferí kalẹ̀ ẹbọ lọ mọ́ṣáláṣí ẹlẹ́bọ sí ẹlẹ́bọ ni àmúgbà tí ọmọ tí ọ̀rẹ́ ni ṣàlàyé fún ọlọ́run bá ṣe pariwo nípa ẹbọ ọlọ́run pariwo pariwo <laughs> ọlọ́run bá pariwo nípa ẹbọ ọlọ́run bá ní gbogbo èèyàn tí bá ń ṣẹbọ òun ò ní feríjì Inna wá. ọlọ́run ọba lè mi ọlọ́run ọba iná lọ́dà àfa tàwùkì dunu ni iná èmi ọlọ́run ọba. láyọ̀ gífìrù ayù ṣirọ́ kàbí. èmi ò ní fẹ́ díjì gbogbo èèyàn tó bá ṣẹ̀bọ̀ pẹ̀lú èmi ọlọ́run ọba ẹni bá tún gbẹ̀mí lẹ́nu mi ìyàtọ̀ sí mi ọlọ́run. wọ́n gífìrù máa dùn àdáálí kàlí àyàṣá. ọlọ́run ọba ni àmọ́ gbogbo èèyàn máa ń yù ṣirí افترى إثما عظيما. gbogbo ènìyàn tó bá ṣe bọ ọlọ́wọ́ bá ní àwọn ti dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni wọ́n dá ní. ومن يشرك بالله faqad iftara ithman azima. ọlọ́run ní gbogbo èèyàn tó bá ti ṣe kánú ta kakalẹ̀ yìí àtẹ̀bọ̀ oríta mẹ́ta àtògùn kà àtògùn ẹbọ àti gbogbo àwọn tá a kalẹ̀ kan yìí gbogbo ẹ̀ pátápátá ẹni bá ti ṣe ti ṣẹbọ ọlọ́run bá ní òun ò ní foríjìn o. innahu man yushrik billah ọlọ́run ọba ní gbogbo èèyàn tí ma ń ṣe bọ́ sí mi ọlọ́run ọba. ọ̀kọ́rí harama ọlọ́run ọ̀lẹ́ ìlì jẹ́nà. ọlọ́run ọba ní èmi ọlọ́run ọba ti sàlì léèwọ̀ fún ọlọ́run ní sọ̀rọ̀ yìí ó ní kò ní wọ́n máa náà. ọlọ́run ọba ní kọ́ bá yẹ yín dáadáa pé yóò tún padà wá àlìjẹ́nà lẹ́yìn gbàtà ti jẹ́ yíyá o ọlọ́run ọba ní lana min ansar. ọlọ́wọ́n bá ní kò sẹ́ni tí wọ́n wá gbà wọ́n lọ́wọ́ mi kò sẹ́ni tí wọ́n gbà wọ́n alábòsí yìí èmi mo dá wọn wọ́n sì mà èmi ló yẹ kí wọ́n gbé ìṣòro wá bá wọn wá ní gbé ìṣòro wá bá mi wọ́n máa gbé ìṣòro lọ lè bá wọn alẹ́ bọ wọ́n máa gbé ìṣòro lọ lè bá gbogbo àwọn tí ò tẹ́ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá tún sọ nínú Al-Qur'ani

gbogbo sẹ́tò ṣe bàjẹ́ o akó makala madina ajagun wood ajagun badir ajagun handaki ọlọ́run bá ní gbogbo sẹ́tò sẹ́nu ẹ̀sìn ọlọ́run bá ní gbogbo ẹ̀sìn bàjẹ́ ọlọ́run tí wọ́n ń darúkọ ànábì tí ń darúkọ ànábì lérí ẹbọ kí wọ́n ti wọ́n séwù. wàláhì iṣẹ́ rẹ̀ bàjẹ́ lọ́dọ̀ ọlọ́run àbúrò túbá gbogbo ọ̀yà ìwọ bàbá àdínì ìwọ ìyá àdínì ìyá súnà tẹ́ẹ̀ tún ṣe bọ ọlọ́run ọba ní gbogbo sẹ́tẹ̀ ṣe ó ti bàjẹ́ òun ẹ̀ máa náwó fẹ́sìn ẹ̀jẹ̀ bàbá àdínì ẹ̀jẹ̀ ìyá àdínì gbogbo yín pátápátá lẹ́kọ́ mọ́sálásí ọlọ́run ọba ní kẹ́dà kókó mọ́sálásí kẹ́ẹ̀kọ́ kàábà la ilaha illallah kókó mọ́sálásí kẹlọ haramu kẹ bá wọn fọwọ́ kun pé bá ti ṣe bọ́lọ́wọ́n ọba ni òun ò ní gbà lọ́wọ́ yín o ọba kú sí mẹ́kà kò kú sí mẹ́kà kí wọ́n gbé ọ wálé ọba ti jẹ́lẹ́bọ ta bá pàrọ̀ ń di rẹ̀ tó kú ọlọ́run lóòrùn ní fèrè díọ̀. wala takunanna minal khasirin. ọlọ́run ọba ni ìrẹ́ Muhammad bá ṣe bọ ọ̀bára rẹ láàrin àwọn ẹni òfò anábìlọ́lọ́run dájú kọ yìí kí wọ́n tèmi àti ẹ̀ tá à ní sáfẹ́ bọ àkókò tó yẹ ká sáfúnláyẹ bọ́ ni bẹ́ẹ̀ bá kún bí tàwáàfù ibi ní tàwáàfù labẹ́yíká láhùnmá labẹ́yíká tó bá kún síbẹ̀ tó bá jẹ́ pé ẹlẹ́bọ ni nísìn kan náà àwọn ìta kà yìí ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀wọ̀n oníwò òun oníwò kankan bẹ̀ nídìí bẹ́ẹ̀ láfi mọ̀ pé ẹbọ owó púpọ̀ nínú nǹkan tó yẹ kéèyàn jìnà sí. jàmá mùsùlùmí àṣẹ́yìrò oògùn tọ́jú oògùn ọ̀kà àtàwọn oògùn tó jẹ́ pé àwọn ọmọ rò pé àfi ṣèkà bí ìtajà lápèjúwe àní tanimọ̀ tanimọ̀ ń ṣe ń kà bí oògùn tá a fi sọ́ra àníta ni mo ṣe ń kà ebi ń dìfẹ́ǹdì ara mi bẹ́ẹ̀ bá ní lágbájá èyí tẹ́ ẹ sọ̀rọ̀ yìí àní èyàn sáta sẹ́nì kankan ọ̀tá tí máa ń bọ̀ ní kó ferí ko gbogbo àwọn eléyìí náà ẹ bọ ni àmọ́ kò yé yín nígbà tẹ́ ẹ̀ ráwọn àfa gidi àwọn àfa súnà tí ó ṣàlàyé tí ó ṣàlàyé gbogbo ẹ̀ fún yín ọ̀gbọ̀rọ̀ gbára tì kankan lẹ́yìn ọlọ́run jàmá mùsùlùmí ogun tá a wá ń wí yìí ó ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́tipẹ́ látàrí ànábì salihu látàrí ànábì sulaimana wọ́n tó ń pé àfáwọn onílò sóògùn àfáwọn onílò sóògùn ó dà ẹjọ́ wọ́n sọ́dọ̀ mi ń bí kí n ná lóògùn àfáwọn onílò sóògùn wọ́n ń sọ bẹ́ẹ̀ ìwọ́ ọkọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn olóògùn tó gbú ọ lọ wọ́n ti bá níbi Suleiman ṣe àwọn olóògùn tó gbú ọ lọ wọ́n bá fìrà áwọn ṣe pẹ̀lú Musa Musa padà wọn ni ọlọ́wọ́n hadithi ibi tẹ́ bá ti rí nínú hadithi mọ̀ pé oògùn bá ń sọ wọ́n ní lásìkò anabi suleiman alayhi salatu wa salam ìgbàtà anabi suleiman kú àwọn sayatinu jinni àwọn àwọn àlìjànú ta ni wọ́n máa ń ṣiṣẹ́ nú àwọn oògùn ta kálẹ̀ kan àwọn àlìjànú ta ń wí yìí wọ́n wá fẹ́ baṣẹ́ anabi suleiman jẹ́ àwọn tá a wí yìí wọ́n wá lọ wá ìwé ńláńlá kan wọ́n wá kó oògùn síbẹ̀ oògùn tá fi ya ọkọ àtayá oògùn tá a fi derí yẹn rú oògùn tá a ṣe fún yẹn tí ní jáde lé gbogbo àwọn oògùn kà wọ́n wá kọ gbogbo ẹ̀ síbẹ̀ wọ́n wá lọ bí yàgá anabi suleiman wọ́n wá gbẹ́lẹ̀ nígbà wọn gbẹ́lẹ̀ ń bẹ̀ wọ́n wá rí wọ́n rí ìwé yìí mọ́bẹ̀ la ilaha illallah àwọn èso àlìjánu wọ́n rí ìwé yìí mọ́bẹ̀ nígbà tí wọ́n yá àwọn náà wọ́n wá lọ lè pe àwọn yẹn ń gbòòrò wípé a àti rí àṣírí kan náà àwọn àṣírí tà níbi Suleiman ń lò àti rí o nígbà tá à ń tú abẹ́ àga rẹ̀ tíra tá a gbé jáde ní ẹ̀sùn ń bẹ̀ nígbà débẹ̀ wọ́n rí i pé wọ́n hùn kan jáde ń bẹ̀ lóòótọ́ wọ́n ní àṣírí tà níbi Suleiman ń lò ní òun ni làlìjànú fi ń tẹríba fún bẹ́ẹ̀ sì lọ́wọ́ ọba lọ́rọ̀ àlìjànú fún ànábì Sùlẹ́mánà ìwọ ò gbọ́dọ̀ làlìjànú sí ó di gèfèrí tọ́lọ́ lọ́wọ́ ọ̀rọ̀ àlìjànú fún wọ ọ̀rọ̀ wọn tipá ni ọ̀rọ̀ wọn tipá ọ̀rọ̀ wọn tipá pẹ̀lú oògùn àti pẹ̀lú ẹbọ àmọ́ àwọn àlìjànú táwọn wì í wọ́n ní wọ́n wá kó gbogbo àwọn oògùn yìí wọ́n kó sínú òwe kan wọ́n wá sọ fún àwọn èèyàn pé àṣírí ni ẹ o ọ ìkà ló ilẹ̀ Yorùbá kí wọ́n ti bẹ̀rẹ̀ oògùn lẹ́lẹ̀ kàtà jẹ́mọ́ mùsùlùmí wọ́n ni eh, àwọn èèyàn wọ́n sọ pé ah, àṣẹ́gẹ́fẹ̀rí lánàbí Sùlẹ́mánì àṣẹ́gẹ́fẹ̀rí àṣẹ́káfẹ̀rí ni ló ṣe ń pẹ̀lẹ̀ lánàbí ọlọ́ ọlọ́wọ́ bá wọn sọ fún Muhammad ń bọ́ ànábì Sùlẹ́mánì kúrò lọ́wọ́ irọ́ tí wọ́n pa máa ọlọ́ni wà má kàfàrà ya واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان. ọlọ́wọ́n bá ní gbogbo àwọn ènìyàn wọ́n wá tẹ̀lé ń táwọn àdìjànú kà fún wọn nínú ìwé lórí àga ànábì Suleiman ni lórí àga anabi suleimana ni wọ́n wà àwọn àlùjẹ ni wọ́n wà ń bẹ wọ́n wá ń kọ́ àwọn ènìyàn ló wọ́n ń kọ́ àwọn ènìyàn ní àwọn nǹkan tí wọ́n kọ́ kalẹ̀ pé anabi suleimana lọ́kọ́. wa ma kafara suleiman walakinna shayatina kafaru. ọlọ́wọ́n bá ní anabi suleimana ẹ̀ṣẹ̀ gẹ̀fẹ̀rí o àwọn èso àlùjẹ̀nu yìí àwọn ni gẹ̀fẹ̀rí. yu'allimuna an وما أنزل على الملكين بباب هاروت وماروت ọlọ́run ọba ọba àlékè ọlá òní bẹ́ẹ̀ ni a sọ oògùn kalẹ̀ fún àwọn màláíkà jìbìrìlù àti mẹ́káìlù pé haruta àti maruta ní bábílà àwọn làlìjànú àwọn ọ̀gá àwọn alálìjànú nínú àwọn ológun àwọn ológun o. wà á máa yọ alìmọ́ọ̀nì mi àdí àtàyàkúlá ìnàmọ́ àná àná fìtínà tún. ọlọ́wọ́n ọba ọba àlekè ọlá ń sọ pé àwọn tá a wí yìí ni wọ́n ń kó àwọn ènìyàn ní ogun kí ni wọ́n ń kó àwọn ènìyàn àwọn ogun ni wọ́n ń kó àwọn ènìyàn wọ́n máa wá sọ ènìyàn pé àwọn ni haruta àwọn ni maruta o ee la jẹ́ o ẹ má فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه ما يفرقون به بين المرء وزوجه ọlọ́run bá ní ìdáwọn èèyàn ń kọ́ lọ́dọ̀ àwọn méjèèjì arúdà àti márúdà lọ́gá ológun ìdí wọ́n ń kọ́ lọ́dọ̀ wọn ìdí wọ́n ń kọ́ lọ́dọ̀ wọn kí ni wọ́n ń kọ́ wọ́n ń kọ́ báwo ṣe máa ya ìyàwó àti ọkọ àwọn oògùn àwọn oògùn kà àwọn oògùn kà táwọn ọ̀dà sọ́bẹ̀ àbáwọn sòókọ́ àbáwọn sọ sómi àbí wọ́n sọ sínú gànga tọ́jẹ́ pé pẹ̀lú túká ni ó padà ṣẹlẹ̀ láàrin ọkọ àti aya ọlọ́wọ́n bá ní máa yóò níbi ibẹ̀ náà mari wẹ̀sẹ̀ jì í tí wọ́n ń kọ́ àwọn ènìyàn náà ni Allahu akbar. وما هم بدارين به من أحد ọlọ́run bá ní àmọ́ àwọn méjèèjì wọn ò lè nìyàn lá. إلا بإذن الله. àfi kó jẹ́ pé ìyọ̀dẹ̀ mi ọlọ́run bá gùn. tọ́lọ́n fi ń sàlàyé fún agbégbogbo ẹ̀yẹ lóògùn náà ìtọ́lọ́n bá fi ó ṣiṣẹ́ ń ó ṣiṣẹ́ o nídìí bẹ́ẹ̀ jẹ́mọ́ mùsùlùmí ó wa nínú àyà yìí pé má kúnà bíi bẹ́ẹ̀ nàìjíríà wọ̀ zọ́ọ̀jì yìí káyà ọkọ̀ àtayá ọlọ́run bá ní tí wọ́n ń kọ́ra wọn nù ni. ẹ jẹ́mọ́ mùsùlùmí àṣọ́ọ̀gùn ní jẹ́ síhìrù nínú àyà yìí láti mà òdìsílá muhammad alayhi wa sallam òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó ṣàlàyé fún wa wípé gbogbo àwọn nǹkan yìí òun náà ní sẹ́ bọ́ kò sí nǹkan tá a sọ nínú gbogbo ohun tá a kà látàárọ̀ yẹn àwọn nǹkan tá a kà pé kò dáa pé ògùn ni kò sí èyí tá a kà tí ò lẹ́rìí nínú alukur'an tí ò lẹ́rìí nínú hadith bá a bá rí nínú alukur'an a sì nínú hadith tá a nábì sọ pé nǹkan bá yọ̀ ọ̀dà àmọ́ àìkéwú tó nǹkan ọ̀pọ̀lọpọ̀ àfa àbí àìmọ́kéwú kéèyàn mọ́kéwú lọ́dà àfa sunna kò ní jẹ́ gbogbo àwọn àṣírí yẹn hàn sí bóò ni gbogbo àwọn nǹkan yẹn ṣe wá kílódé tá ń ba lọ́dọ̀ àwọn mùsùlùmí tí àjọ ń kírun kílódé tá ń ba lọ́dọ̀ àwọn mùsùlùmí tọ́jú àfà àwọn àfà mi ń bẹ gbogbo ń ta kàkálẹ̀ yìí níṣẹ́ wọn aníṣẹ́ mi ni ẹ mọ́ta sí mi mo bá ń lé ni bàbá mi lọ́kọ́ ní àfà gbogbo ń ta yìí náà ní ń bẹ lọ́wọ́ àwọn àlùfà mi bó ẹ̀sìn àwa ní ẹlẹ́ẹ̀kejì òun ni pé nígbà táwọn bàbá wa tí wọ́n gba ìsìláàmù gbogbo àwọn ènìyàn tí wọ́n gba ìsìláàmù láwọn bàbá wa jọ òun àwọn ọlọ́dẹ nù wọn àwọn ẹlẹ́bọ nù wọn nígbà tí wọ́n wọnú ìsìláàmù wọn ò dá kínní yìí lẹ̀ tán wọn ò dá tán wọ́n tún kó wọ́n tún kó wọnú ìsìláàmù díẹ̀ ànábì sallallahu alaihi wasallam wọn lé ànábì jòkó ńjọ́ kan la ilaha illallah ànábì wọn ṣe bẹ́ẹ̀ àfáwọn kan tí wọ́n gba ìsìláàmù ní Madina ànábì ṣe bẹ́ẹ̀ àfọwọn pé ọyá bàmí lọ́wọ́ ìwọ ti di mùsùlùmí ìwọ ti di mùsùlùmí ànábì wọn ọyọ nìkan lẹ̀ ọyọ nìkan lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹni tó jẹ́ eléré àwọn ikọ̀ yìí onílẹ̀ ànábi onílágbájá àwọn ọmọ tí ń ṣe bẹ́yà fóun ànábi ní fi àbọ̀dí ṣéun láàyè dẹ̀kúlù fil ìsìlámì bíhì ẹni yìí kankan bẹ lápá rẹ̀ kankan bẹ ní èjìká rẹ̀ ń bí nínú apá rẹ̀ ń bí tó so mọ́ ó ń dènà ni ànábi ní kò lè wọnú ẹ̀sìn yìí pẹ̀lú tó wà lẹ́yìn lápá rẹ̀ kò lè wọnú ẹ̀sìn yìí bẹ́ẹ̀ bá dì mẹ́lòmí báyìí ìfẹ́ ẹ̀fẹ́ kí wọn ẹ̀ máa fọwọ́ gbà nǹkan tọ́jẹ́ kékeré wọn gbajúmọ̀ onípọ̀pọ̀lọpọ̀ àwa tá a dáwọn ọmọ ilé bọ ẹ̀bọ ń bẹ ń lu Èkó ẹ̀bọ ń bẹ ń lu Lọrin ń bẹ lóṣogbo ń bẹ nìbàdàn gbogbo àwọn ẹbọ ẹbọ ẹbọ tá kò sẹ́ni tí ọ̀fẹ́ lẹ́bọ nínú ìdílé rẹ̀ tí wọ́n ti wá wọ́dà àwọn àfáà pé ẹ̀yà àfáà ìdákun aníṣòro kan àfáà lè ní àwọn kayà sí fún àbáwọn ṣe rúkìyà fún àbáwọn ń ba ṣàdúrà ọlá pé àjẹbí lògùn nu ẹbí wọn aláàfáà ní ẹ̀ ní ìtàtọ́lá ẹ léyìí tá a máa bù tá a máa fi wẹ̀ ẹ léyìí tá a mú lodò ẹ ẹ léyìí tá a máa so mọ́ra ìtọ́jú kìíní ọ̀pọ̀lọpọ̀ àfáà mi náà tí ó sì níṣẹ́ àwògbèsè bíi tẹ́ǹfẹ́ nu èmi náà wá jáde fún yín ilé ìwà fún yín ẹ wà travel ẹ wà gbéwèé lọ́wọ́ àní mo ti kọ́ ògùn dé rí máa kírun lọ o máa ṣáájú ẹ̀sìn báwo ọba lè mọ bí ọba dénú sàárè bí ó kù wà tọ́lọ́hún jẹ́mọ́ mùsùlùmí nínú àwọn nǹkan tó tún jẹ́ kí ọ̀rọ̀ yìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà àbọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ọ̀mà ní tí ó ní tọ́fà ni pé sùkúùtù anil haq kàdákẹ́ ipe ah, ah bàbá sọ léyìí èèyàn mà kú ọlọ́run nípa àyà bàbá sọ léyìí ah ẹ̀rù wọn mà bá tèèyàn jẹ́ ọwọ́ lè tó wà gbogbo ètò ayé làwù máa fi samawati wa máa fi àbdì ọlọ́run bá ní àti tí mẹ́sánmà àti tí bẹ́ńlẹ̀ tòun ni Allah subhanahu wa ta'ala nídìí bẹ́ẹ̀ àwọn fàṣùkò yìí sọ fún gbogbo mùsùlùmí pé ẹja túbà lọ́dọ̀ ọlọ́run ìṣòro tá a ní òun náà ní ìṣòro àfẹ́kàbúrò ṣe wá àfẹ́kàbúrò ṣe wá àfẹ́kàbúrò ṣe wá e, jàmáà mùsùlùmí alukur'ani ni ọlọ́run gbé kalẹ̀ fún wa tá máa fi ṣe protection kúrò ní gbogbo aburú tí ń ṣèyàn bẹ́ẹ̀ lọ́sàn-án àbí lóru ọlọ́wọ́ bá ní ẹ̀yìn àfa elédè alukurani mú wa nunazzilu min alukurani. wa nunazzilu min alukurani ma huwa shifaa. ọlọ́wọ́ bá ọba àlékè ọlá ní alukurani ìwòsàn ni ó gbogbo ẹ̀yìn àfa ẹ̀dì mú ìwòsàn gbogbo ẹ̀yin mùsùlùmí ẹbí mú ìwòsàn ní. ìkẹ́ ni ó sì máa jẹ́ fún gbogbo àwọn tó bá nígbàgbọ́ ní ọlọ́run ló fi jẹ́ pé ọlọ́run pé لا يزيد الظالمين إلا خسارا ọba ni gbogbo àwọn ẹlẹ́gbọ̀n àwọn alábòsí òfò ní ọgbẹ̀yìn wọn kò sí ní tó padà ṣẹlẹ̀ sí wọn lẹ́ni gbogbo tí wọ́n ń ṣe nì ẹ̀sà tí wọ́n máa ṣẹ́ bọ̀nṣó gbogbo wọn pátápátá wọn padà wárí òfò ọlọ́run ọba yẹ àfẹnitẹ́ bá tú bá. La ilaha illallah La ilaha illallah La ilaha illallah. رسول الله محمد bàbá ń ogun nínú islam ìran méjì lóògùn ọlọ́mọdé kan mú wanu méjèèjì mọ́jà ogun àránsí àti gbogbo àwọn nǹkan bú mọ́jọ wá bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa àsẹ́rò wọ́n ní àwọn àlùfáìsì nígbà tí wọ́n wò ó nípa báwo nǹkan wo là ń pè lóògùn nígbà wọ́n ló pín sí méjì wọ́n lọ́kàn ń bẹ wọ́n ní dídì lòun ẹ wọ́n náà ti mọ̀ bóyá ó ti yí ọ báyìí dídì ni tí wọ́n bá dì tán wọ́n wá fátẹ́gùn sí àbí kí wọ́n pe àwọn ọ̀fọ̀ èṣù sí àwọn èṣù wà rọ́mọ tí wọ́n bá ti wà ń bẹ̀ wọ́n lè ta awí yìí wọ́n ní bọ́lọ̀ ń bá fẹ́ ni máa ń ṣiṣẹ́ láre èèyàn má da òtù rẹ o ní ṣiṣẹ́ bọ́lọ̀ ń bá fẹ́ àwọn afáà ní kọ́dà yìí ó lè pààyàn tí ó mú yẹn kúrò láyé sáwàlì jànú iná ni wọ́n rán síyàn ni wọ́n máa lùyàn bàǹbàǹ tí wọ́n fi pààyàn kúrò láyé ọ̀kan nínú àwọn ìran ogun náà ni ẹlẹ́ẹ̀kejì ọ̀táwọn àlùfáà nígbà lẹ́yìn ìgbà tí wọ́n ti nípa ẹ̀ wọ́n lẹ́lẹ́ẹ̀kejì wọ́n ní òun ara ò ní níyàn tàlákọ́kọ́ nì ara lè máa níyàn èyí ni wà lédè ààrẹ àbí kọ́ máa kérora kankan nínú ara rẹ̀ alákọ̀ọ́kọ́ nù ni ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn àlùfáà ní eléyìí kankan ò ní í ṣèyàn la wọn ìṣújú ni wọ́n ń pè é oògùn náà ni ìṣújú ni àwọn àlìjànú àwọn ni wọ́n rán síyàn wọ́n máa fọwọ́ ráyàn lójú ọ̀tọ̀ ni tí ń tẹ̀yàn rí ọ̀tọ̀ ní tí ń bẹ wájú yàn ọ̀tọ̀ ní tẹ́yàn máa rí eléyìí náà ń pè ní sẹ́rù tàkàyìlì méjèèjì mọ́jọ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wọn lọ́hùn ní ìṣẹ̀lẹ̀ sọ́pọ̀lọpọ̀ ẹlòmíì tí ó lè kan sómi àbí tó kónú kànga lé wọn kò sí kankan tí ń ṣe é sẹ́rù tàkàyìlì ni àwọn àjẹ̀nú ni wọ́n fọwọ́ bò lójú ọ̀tọ̀ ní tóun rí ọ̀tọ̀ ní tí ó rò pé ń bẹ wájú ọ̀tọ̀ ní tí ó wa salam wọ́n ní ìgbà tí ó lè anabi musa ọwọ́ alẹ́bẹ̀ fìràwọn ẹni wọ fìràwọn ọgbọ́dọ̀ pẹ́rẹ́ ọlọ́lọ́mọ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala òun nìkan ni ọlọ́wọ́n ọgbọ́dọ̀ pẹ́lú mí lọ́lọ́mọ lẹ́yìn Allah subhanahu wa ta'ala wọn náà anabi wa musa òjíṣẹ́ fún fìràwọn ẹ̀ báyìí fìràwọn ní ìwọ musa ìwọ wa ń sọ̀rọ̀ èmi tí mo tọ́ ń bí ìwọ wa láyà láyà padà bọ́ bá dọ̀la kọ wá pàdé àwọn ológun mi wọn ní anabi musa aleyhi salatu wa salam olóhun ti gbọ́ ní fìràwọn ẹ̀ bá ránṣẹ́ sí gbogbo àwọn ológun tí wọ́n bẹ ní kàràkàrà tí wọ́n mú oògùn sójú wọ́n nígbà wọ́n dé. kọ́lù ya wọ́n ní rẹ̀ Musa. imma an tulkiya wa imma an takuna awwala man alqa. wọ́n ní sí ọlọ́kọ̀ dọ́gùn wò ní àbáwá ní kákọ́ dá wò bẹ̀rẹ̀ ogun rẹ ni àbáwa ní kákó lóògùn fún ọ. kọ́lẹ̀ bá lẹ́ẹ̀lì kú. ànábì Musa ní ẹ̀yin ẹ̀kọ́ dá ti yín wò وإذا هبالهم وإسيهم يخيل إليه من سيرهم أنها تسعى Ànábì Mùsá ní ẹ̀yin ni ẹ kọ́ dá ogun tí yín wò àwọn dàwí yìí wọ́n bá da da da ogun àwọn èèyàn tó pé tì ejò ni wọ́n rí okun ní sí rìn dejò ní bẹ́ńbẹ́ nínú àwọn ará ogun ni táwọn àlìjànú fọwọ́ bòyàn lójú ọ̀tọ̀ ní tẹ̀yàn máa rí ọ̀tọ̀ ní ti ń bẹ wájú yàn wọ́n nílà nábì Musa ẹ̀rú wa ń ba nábì Musa pé a ah, ejò ní rabata yìí o. fàájọ́sà fi nàbùsì ìfàtàn Musa. ẹ̀rú wa ń ba nábì Musa nígbà tó rí àwọn ejò ńláńlá tí wọ́n ń yí láàfin Fìràwọ́nà قلنا لا تخاف إنك أنت الأعلى ọlọ́run bá ní rẹ Musa májẹ̀rú ọba ọ wọ lọ lékè lónìí. وألق ما في يمينك تلقف ما صنعوا. wọ́n lè ju ọ̀pá ọwọ́ rẹ lẹ̀ ju ọ̀pá ọwọ́ rẹ lẹ̀ láàbí Musa bá ju ọ̀pá lẹ̀ ní ọ̀pá ànábì Musa ló bá kó gbogbo àwọn ejò yìí mi ló bá kó wọn mì. إنما صنعوا كيد ساحر ọlọ́wọ́ bá ní ètè lásán ni ètè lásán ni ètè àwọn ológun ni. wàlá yuflihu sáàhìrò haythu àtà. ọlọ́wọ́ bá ní ẹ̀sìn lè máa wo gbogbo àwọn ológun gbogbo ìbọn bá déwọ̀n ní jèrè ọlọ́wọ́ ní gbogbo ológun ní jèrè àtẹ̀ntì ń ṣe fún àtẹ̀ntì lọ ṣe nídìí bẹ́ẹ̀ àwa mùsùlùmí ogun òsàn lọ́lẹ̀ tó ní ìsìláàmù tá a wà yìí àgbọ̀dọ̀ máa sọ ogun òkà àgbọ̀dọ̀ máa rálì jàǹdùsíyàn eléyìí náà bẹ̀rẹ̀ dà àwọn ọba ológun kàtẹ́ máa ń lọ lébá àtàwọn àfẹ́ ìṣù míì náà tí wọ́n fọwọ́ gbá yín tí wọ́n yọ fọ́tò kù lára yín tí wọ́n fọwọ́ gbá yín tí wọ́n yàdó àbí tí wọ́n yàtare àbí tí wọ́n yàbẹ́rẹ́ fàwọnìkíyà sàhárátù sójàdá. ọlọ́wọ́n bá ní gbogbo àwọn ológun yìí ti fìrà ó kó rọra gbogbo wọn ni wọ́n bá fẹ́rí kalẹ̀ fọ́lọ́wọ́n bá là. kọ́lù àmàna àbírọ́bì ha àrùn àwà Musa. wọ́n ní tó kù ni pé àwa ti gbàgbọ́ fọlọ́wọ́n bá là tọ́nà Musa ń sẹ́ ọlọ́wọ́n bá tọ́nà Haruna òun dóhùn pé ojogún àdó ńlé ni ìwọ mùsùlùmí ojogún gbẹ́rẹ́ ńlé ni òkà akúsáré ń bẹ̀ bẹ́ẹ̀ bá ní oṣogun wọn nà gbogbo àwọn àwọn tá a wù yìí ibẹ̀ ni ògùn ti pilẹ̀ ibẹ̀ lògùn ti bẹ̀rẹ̀ nídìí bẹ́ẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àfáà mi náà tá à ń ṣe gbogbo àwọn ṣe yìí ẹ̀já lè túbá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ti fèríjì yàn ọlọ́run fèríjì wá o bá àfáà àfáà bá wà ń lọ láàrin ọjà bá àfáà bá ń lọ láàrin ọjà wọ́n máa pé ẹ̀dákun tó rọ ọlọ́mọ ṣàánú wa bóò ní iṣẹ́ àfáà bóò ló ṣe kan iṣẹ́ ògùn wọn ní àfáà èrè ọ̀ká ń ń bí àfáà àwọ̀ àwọ̀ ọ̀gá là ń bẹ ń bí àfa ẹwà ọ̀rọ̀ mọ́nu mọ́ eré èèyàn ni wọ́n pè bá nì bẹ́ẹ̀ bá ti wá dé fìlà pẹ́rẹ́ tó kọjá mi wọ́n ti ń ta lẹ́kùn lẹ́ja wá dáhà gbogbo àwọn gèfèrí àwọn nílànà tiwọn àwọn mùsùlùmí àwọn nílànà tiwa gbogbo ènìyàn tí wọ́n wá ń fi gbogbo àwọn tá a wí yìí tí ń fi ń ṣọ́ra àlìjànú ní fi ń ṣọ́ra o gbogbo ènìyàn tí ń fi oògùn ṣọ́ra àlìjànú ní fi ń ṣọ́ra ìwọ̀sìn nínú ẹ̀sìn Islam kí Ọlọ́run bá sọ nípa àwọn tẹ́ńpà àlìjànú ṣọ́ra وأنه كان رجال من الإنس يعوذون يعوذون برجال من الجن فزادوهم رهقا ọlọ́ọ̀bá ní àwọn ènìyàn àwọn ènìyàn nínú àwọn èèyàn tó ń bẹ láyé tẹ́jẹ́rù mi wọ́n sì máa wàṣọ wọ́n máa fi àwọn àlìjànú wàṣọ àwọn àlìjànú tèmi dá wọ́n máa wá ní kó máa ṣọ́ àwọn ọlọ́wọ́n bá ní fasaduhum rahaka ọlọ́wọ́n bá ní ìpayà náà ni wọ́n padà pa wọ́n gbogbo ènìyàn tí bá ń falìjànú sọ́ra àbí ń falìjànú ṣe nǹkan kan nínú gbèsè ayé rẹ̀ tá à lóògùn gbogbo wọn pátápátá ọlọ́wọ́n ní fasaduhum rahaka ọlọ́wọ́n bá ní ìpayà náà padà gbẹ̀yìn ayé wọn ló dé pẹ̀lú wọn balẹ̀ ẹni tó bá nígbàgbọ́ náà ọlọ́wọ́n bá nìkan lẹ́mí rẹ̀ máa ń balẹ̀ nídìí bẹ́ẹ̀ ẹ̀dẹ̀mọ́ mùsùlùmí ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala ń sọ nínú Al-Qur'ani pé gbogbo àwa tá a jẹ́ èèyàn jàǹbá ni wá ọlábòsí ni wá gbogbo ayé làwọn bọ́lọ̀ ń bẹ ọlọ́wọ́n bá nípa idha rakibu fil fulki da'u Allaha. idha rakibu fil fulki. ọlọ́wọ́n bá ní gbogbo àwọn ènìyàn tí wọ́n bá ń bẹ nínú ọkọ̀ ojú omi àbí wọ́n ń bẹ lórí pléènì àbí wọ́n ń bẹ nínú mọ́tò títáyà mọ́tò la ilaha illallah àbí bírèkì já lọ́wọ́ eré dáhùn láà mọ́hùlì sí ìnàlá ó dí. ọlọ́run bá ní èmi ọlọ́run ọba ni wọ́n máa pè ó ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú wa ọlọ́run má jẹ́ ajá mọ̀ má jẹ́ aṣubú má jẹ́ akú ọlọ́run lèmi nìkan ni wọ́n fi sẹ́ni ńgbà náà. falamma najjahum ilal barri ìdáhùn ìṣirikú. ọlọ́run ọba ní àmọ́ tí wọ́n bá dé èbúté odò tọkọ̀ ojú ọmọ tó ń láǹdì tán àbí pílẹ̀ ọlọ́run bá ní wọ́n ṣẹ̀ṣẹ̀ wàá máa rántí àwọn ẹbọ tí wọ́n ń ṣe wọ́n ṣẹ̀ máa ṣẹbọ sẹ́mi ọlọ́run ó ṣẹ̀ máa rántí ọṣẹ tó wẹ̀ yóò ṣẹ̀ wàá rántí gbogbo ọ̀fọ̀ tó pa yóò ṣẹ̀ wàá rántí gbogbo àwọn bàbá tó wẹsẹ̀ fún jẹ̀mọ́ mùsùlùmí ọlọ́run bá ní àbòsí ni wọ́n ń ṣe èmi sì mọ̀ wọ́n o gbogbo wọn ń bọ̀ wọ́n ń bọ̀ wá bèmí ọlọ́run ọba nídìí bẹ́ẹ̀ àwọn nǹkan tá a máa fi ń ṣọ́ra nínú ẹ̀sìn Islam wọ́n pọ̀ púpọ̀ a máa darúkọ díẹ̀ ńbẹ̀ alákọ̀ọ́kọ́ anabi sallallahu alaihi wasallam ṣàlàyé fún wa anabi ní gbogbo ènìyàn tí ń bá ń sọ gbólóhùn tá a fẹ́ kà yìí ọgọ́rùn-ún lójúmọ́ anabi ní ọwọ́ ọ̀tá ò ní bà ọwọ́ àjẹ́ òní bà ọwọ́ oṣó òní bà àdìjànúbù òní kọlù àṣàṣì òní mu gbogbo àwọn nǹkan aburú tí ń ṣẹlẹ̀ sí ìyàn lójúmọ́ nǹkan kan òní dọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti ń ka ọgọ́rùn-ún tá a fẹ́ kà yìí anabi fún wa anabi ní kánatiláwò hẹ́rẹ́sán mi na ṣèitán kánatiláwò hẹ́rẹ́sán mi na ọlọ́run ó sọ látàárọ̀ tí wahdahu la sharika la lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir gbogbo àwọn tí wọ́n ń dán wò ní ti ń yé wọn bí ṣe ń sọ yìí alẹ́bìnrin mi máa kọgọ́rùn kan lójúmọ́ ọwọ́ àbúrò ní sèyàn ṣètánù ní dọ́dọ̀yàn la ilaha illallah wahdahu la sharika la lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ọgọ́rùn kan bẹ́ẹ̀ bá ti láǹfààní ọgọ́rùn kan láàárọ̀ ọgọ́rùn kan rọ̀lẹ́ ọlọ́wọ́ bọ́ sọ yẹn gbogbo aburú àti ewu tó wà láyé bẹ́ẹ̀ ni kúláwọ́sì bírábìlì fálákì kúláwọ́sì bírábìlì náàsì ayé àsọ ni ayé tàlẹ́kùrù sí yù Allahu la ilaha illa huwal hayyul qayyum dégbẹ̀yìn èyíkéyìí mùsùlùmí ọwọ́ bí ó ṣe mọ́ inú fi ń sọ̀yàn ni jàmá mùsùlùmí ba bẹ́lẹ̀ ba kọ́lọ́ mọ́sà mójútó ní wa anábì ní bi kalimati llahi tammati min sharri ma khalaqa mẹ́ta péré bẹ́yìn bá ṣe ọlọ́wọ́n sọ̀yàn kúrò níbi aburú gbogbo àwọn èèyàn ọlọ́wọ́n sọ̀yàn kúrò níbi aburú ẹranko a'udhu bi kalimati llahi tammati min sharri ma khalaqa mẹ́ta péré anábì ní kéèyàn sọ lójúmọ́ èyí lè ṣe jù bẹ́ẹ̀ lọ àmọ́ at least bẹ́ẹ̀ bá ṣe mẹ́ta ọlọ́wọ́n yóò yàn kúrò gbogbo aburú àwọn ènìyàn nídìí bẹ́ẹ̀ eléyìí òun náà ní gbogbo tí àwọn anábì ọlọ́wọ́n ọba tí wọ́n pariwo fún gbogbo ayé ìpè lẹ́yìn ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba nìkan náà ló túkù òun náà lọ́ba tá a sìn tá a sì gbára lé wàkọ́ọ̀dà yá Musa. wàkọ́ọ̀dà Musa yà kọ́. anábì Musa sọ pé ẹ̀yin ìjọ mi ẹ̀yin ìjọ mi. كنتم آمنتم بالله bẹ́ẹ̀ bá ti ní gbàgbọ́ nínú ọlọ́wọ́n ọba nìkan. alayhi tawakkalu. òun ni ẹ gbára lé o tẹ́ bá ní gbàgbọ́ o. كنتم مسلمين. ọba jẹ́ pé mùsùlùmí òdodo bá ní ọlọ́wọ́n ọba nìkan ni ẹ lé eléyìí náà ni ànábì musa pariwo adé muhammad sallallahu alayhi wa sallam nílùú maka odidi ọdún mẹ́tàlá ìlànà bí fi ń pariwo nílùú maka fi ọlọ́wọ́n ọba nìkan ni ẹ òun nìkan ni ẹ lé ọlọ́ta o gbogbo àfa àti máa ń sọ ìta ń sọ yín náà yọ lọ́ta yọ lọ́ta nítorí pé níta nẹ́bí ṣe ń lu mọ́kànnà lórí ọdún mẹ́tàlá wọ́n tún lè lọ Madina wọ́n tún bẹ̀rẹ̀ sí pariwo nígbà òtún dé láti Madina náà àkọ́kọ́ ní ọkọ̀ ṣe náà ni pé àwọn òòṣà wọ́n ló lé ní three hundred and sixty àwọn òòṣà ti ń bẹ nínú Kaaba ilẹ̀ anábì tún kó jáde ọkùnrin jáde akọwọ́sà akàlbátìlú iná albátìlá káàna zahuka anábì ń kó gbogbo ẹ̀ jáde anábì ń fọ́ wọn lérí anábì ń gbé wọn lọ́rùn anábì ń jù wọn nù gbogbo ń ta awúyí ilẹ̀ àtúnṣìn ilẹ̀ àtúngbàgbára lọ́dọ̀ rẹ̀ kò wá sí yàtọ̀ láàrin gbogbo eré tánàbí kó jáde nílùú mọ́kà yìí kò sí yàtọ̀ láàrin rẹ̀ àti láàrin gbogbo àwọn oògùn tí wọ́n náà kó sílé tó kó rọra lábẹ́ bẹ́ẹ̀dì nínú draw oyé nínú sẹ́ẹ̀fù rẹ gbogbo àwọn kan tó kó sílé yìí náà òun àti eré kò sí yàtọ̀ láàrin méjèèjì méjèèjì ò lè sọ̀rọ̀ ní ọlọ́wọ́n bá tó da nìkan ní ká gbára lé ká sì máa lálẹ́ jẹ̀núṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn náà àlìjẹ̀núṣẹ́ táwọn máa ń pè wọ́n ẹbọ láńṣẹ́ kútùbà yà sí nínú tíra aligayatul maksuda ya fata'ata ya ilu ya muska ya ilu ya damdama ya ilu ya akakara ya ilu ya jẹjẹlẹ ya ilu gbogbo àwọn nǹkan jákujàku báyìí ẹ̀yà àfa ẹ̀ ṣiṣẹ́ lẹ́dí ẹ̀ ẹ̀jẹ̀ akọ̀dànù kútùbà bọ́sùlù azimu tí kútùbà yà sí nínú bọ́sùlù azimu èèwọ̀ ni ó kéèyàn máa wí àjẹnú là ń pè nídìí bẹ́ẹ̀ àfààní ọlọ́run bá bẹ lọ́run fún gbogbo wa ẹ̀jẹ̀ abọ́ra kóńbi ẹbọ ẹ̀jẹ̀ abọ́ra kádájú kọ́ lọ́run bá lánìkan wọ́n pè nìkan ní Abu Dharr al-Ghifari oyè gèfèrí ni tele kó tó dìjọ ànábì wọ́n ní máa ń sin ẹbọ nígbà wá jí láàárọ̀ ọjọ́ kan lọ́ba dé ìdí ọlọ́wọ́n bá rẹ̀ táǹpẹ̀ lére orí kọ̀lọ̀kọ̀lọ̀ ti tọ̀ séèrè lérí kọ̀lọ̀kọ̀lọ̀ ó ti fìtọ̀ bẹ́ rí ọlọ́wọ́n bá rẹ̀ jẹ́ kí làbúzá ni gàfárí ń sọ. rọ́ọ̀dù yẹ̀bù olùfẹ́ àlàbà ànú bí rọ́ọ̀sì. àbúzá ni ni ọlọ́wọ́n ọba tí kọ̀lọ̀kọ̀lọ̀ ń tọ̀ sí lérí yìí لقد ذل من ضالت عليه ثالب. ọlọ́wọ́ ọba tí wọ́n ń tọ̀ sí lérí yìí ọlọ́wọ́ ọba yẹ̀yẹ́ ni kò wá lágbára kankan kó fi sọ fún kọ̀lọ̀kọ̀lọ̀ kó mọ́tò sọ́run lérí. لو كان ربا كان يمنعون فسعون. àbúrò gàbárí ni tó bá dé pọ́lọ́wọ́ bàbá lélẹ̀ yìí mo dúró ń bẹ̀ yìí tó rẹ̀ dúkalẹ̀ yìí tó bá dé pọ́lọ́wọ́ bá mi ó yẹ kó kọ̀ fúnra yìí pé kọ̀lọ̀kọ̀lọ̀ mọ́tò sí lérí o. لا غير في ربنا أته المطال. kò sí ọlọ́wọ́ ọlọ́wọ́ bá yẹ̀yẹ́ ni wọ́n kò sí ọlọ́wọ́ bá kò sóore lára wọ ọlọ́wọ́ bá yìí ìwọ́n tó jẹ́ pé gbogbo ohun tí wọ́n náà ń fẹ́ ò rí ṣe nǹkan tí tó fẹ́ ní ṣẹlẹ̀ sí ọ ni wọ́n tọ̀sọ́ lérí. bàrítù mi náà lẹ́wàsínà àmì fílárìdì kò lè. àbújáde jàbárí ó ní alátàárọ̀ yìí lọ lérí èyí tí mo rí yìí ìṣẹ́bọmọ́ o ìran òòṣà kan tí ìfèrí kalẹ̀ òsínmá lérí lẹ̀. وآمنت بالله الذي هو قال ẹ ní pẹ̀lú kalẹ̀ fún ọ̀sà kan má láyé ọlọ́run ọba tó dá ọ̀sà yìí ọlọ́run ọba tó dá gbogbo nǹkan pátápátá òun nìkan ló bá tó borí gbogbo èèyàn òun nìkan lá máa sìn nídìí bẹ́ẹ̀ gbogbo àwa tí à ń bẹ níbi oògùn ìwòsàn Islam ìwòsàn oògùn nínú eré fífọ́ gbogbo àwọn ilé Islam faramá bẹ́ẹ̀ bá ti mẹ́gbọ̀ àtiwé àmọ́ gbogbo àwọn oògùn ẹbọ èèwọ̀ nínú ẹ̀sìn Islam ẹ̀jẹ̀ àtúbà lọ́dọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ àtúbà lọ́dọ̀ ọlọ́run gbogbo àwọn oògùn tá a kó sábẹ́ bẹ́ẹ̀dì yìí tó gbogbo èyí tá a ń kó rọra káàkiri yìí tó tá a bá fẹ́ kú dáadáa ẹ̀jẹ̀ àdá gbogbo ẹ̀nu ọlọ́run bá ní ẹni bá túbà wọ́n fẹ́rí o ilá àmàntà. ọlọ́run bá ní bẹ́ẹ̀ bá ti túbá láti ìgbà táwọn tó ti ń gbọ́rọ̀ yìí tọ́ba ti túbá tó ṣe mọ́. àmàlẹ́ mi là àmàlà ń sọ ọ́lẹ̀ à. ní gbàgbọ́ tó sì ṣerú ẹ̀ mọ́. fàwùlẹ̀ ìkà ìbá dínú láwùn sẹ́yìn àti hasana. ọlọ́run bá ní gbogbo àwọn èyí tó ṣe tí ọ̀dà èmi ọlọ́run ọba yín fèrè jìn ọ̀hún wa pààrọ̀ tó lè sọ̀dá. ọlọ́run bá aláṣọ wa ni wọ́n ta alẹ́ ó lálá foríjì lòun túbá lónìí ọlọ́run fèrèjì yín gbogbo wa náà ẹ̀jẹ̀ àtúbá lọ́dọ̀ ọlọ́run kọ́mọ́sá wọlé agbára rẹ̀ kọ́lọ́kọ́mọ́sá fèrèjì ẹnì kọ̀ọ̀kan wa gbogbo èyí tá à ń sọ yìí jẹ́ mọ́ mùsùlùmí ó ráwọn ẹ̀jọ́ máa kọ̀ǹfíìsì rẹ o wípé má tẹ̀lé wọn mọ̀ pé nínú àwọn àfa ṣètá nínú nínú àwọn mùsùlùmí tí èṣù ti jẹ balẹ̀ mi wọn nù ni ọlọ́run kọ́ wọlé agbára rẹ̀ àtiwọ́ àtẹ̀mí kọ́lọ́mọ́sí gbogbo wa lọ́nà ọlá agbára ọlọ́wọ́n ọba ọlá àánú ọlọ́wọ́n ọba nínú àwọn tíra táàkà alukur'an ali kareem ibẹ̀ lọ́wà ìwọ tí wọ́n bá ti ń kọ̀ǹfìsì gbogbo àwọn àyà tó wà lójú screen yìí ìwọ ságbìyànjú kọ́ ọmọ lọ léwò nínú alukur'an ibẹ̀ lọ́rọ́ ti yí ọ má gbọ́rọ̀ sẹ́nìkan kan lẹ́nu má tẹ̀lé mi má sì tẹ̀lé nìkan tẹ̀lé alukur'an tẹ̀lé alukur'an aka alukur'an alikutubu sita tíra imamu muslim àti imamu shi imamu al-bukhari àti gbogbo àwọn afáwọn aka wọn pe tíra kan ní atibu nawawi ẹ̀jẹ̀ alọ́lẹ́ka ibùn kọ́yìmù tíraka kitabu tawhid ni wọ́n pè ní sheikh salih al-fawzan aka bẹ́ẹ̀ ni kitabu al-kaba'ir lidh-dhahabi òun náà wà náà wọn tíra tí aka afagbára ọlọ́run àtànù ọlọ́run àfibẹ́lọ́run ọlọ́run kò di gbogbo ọ̀ṣọ́ rire kọ́lọ́n já wà lìjánà má já wọlé ká tó wà lìjánà ọ̀làgbára ọlọ́run ọba ọlọ́run ọlọ́run ọba subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh